ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم في نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ìjẹ́lógún ní ìjẹ́jọ́ òun ni public lecture èyí táwọn ẹ̀rọ ti lecture olóòjọ́ wáyé. àbọ̀rọ̀ sábà bàbá ọ̀sẹ̀ ẹ̀lógún òun náà nípa àgbáàrò olóògbé alẹ́ mọ̀tẹ́rì wọn àfọ̀rọ̀ bàbá ní àwùjọ tí wọ́n papọ̀ lórí ẹ̀ṣẹ̀ kí ó máa jẹ́ òun nípa ẹ̀ṣẹ̀ yẹn láwùjọ wọn. àbí ọlọ́dà ní kọ̀ọ̀kan tí ó lọ sí ọlọ́run tí ó kú ilé kí ó máa jẹ́ òun nípa ẹ̀sẹ̀ yìí lára tẹ̀ náà. àmọ́lé ìjọba tọ́pẹ́ àti sàlàyé rẹ̀ pé èyí sì wàhálà àjálù yóò lọ sí ẹ̀ láwùjọ ìjọba ìṣẹ́ ọlọ́mọba. òní yìí èyí ó jẹ́ kókó wa yóò dé bá tán pẹ̀lú tó ta parí òun náà ni àtọ́gbà tó ìlọ lọ́ọ̀hìn ìgbà ìlọ́wọ́ bàrà. àbí ká lọ pé ẹ̀yin bá gbogbo ìlọ náà bí ẹ bá bá ara ẹ lọ́wọ́ tó tá sọ yìí ìyẹn bá ara ẹ lẹ́sẹ̀. tó sì máa ṣe tó jẹ́ àtúntò kan ẹ̀sẹ̀ èyí ó bẹ̀rẹ̀ wọ ilẹ̀ pé a ìlú kan ìwọ ọ̀sẹ̀ sí mi ò nítorí gbogbo ẹgbẹ́ máa ń jẹ lọ́wọ́ra gbogbo tí bá ń jẹ ọlọ́run ìlú àgbàlùkà tó bẹ̀ yóò lu àgbàlùkà tó ń tẹ̀lé ẹ̀ bí máa ń dàn bí bá ń dùn fún bí àwọn èèyàn àti tó kú díẹ̀ náà àpẹẹrẹ pé ọlọ́run fẹ́ràn rẹ̀ àpẹẹrẹ pé ọlọ́run fẹ́ràn rẹ̀ wọ́n á lẹ̀ ikú sẹ́kù pé bí wọ́n ṣe lọ́sọ̀rọ̀ náà wọ́n á fi hàn lọ́ba nígbà tó ń tọ́ba tó èèyàn náà lè ṣe hàn lọ́ba. olùwárí. حينما نبي آدم جمع الله جميعا أيها المؤمنون قلوا عليه جل وعلا قال يا المؤمنين حيث قال صلى الله عليه وسلم الله تعالى يريد إنجاز لما سبحانه وتعالى إن الله يغفر ذنوبا bá wá rí bẹ́ẹ̀ tí ọlọ́run sì rí níta sọ̀rọ̀ wá pé ẹni káwá náà tọrọ àforíjì. kí náà ló lè ní àtàwùbà ayé màkùhùmù táwùbà kí náà kọ́ lè túbá tọ́mọ ní ẹ̀kúbá ẹ̀kúbá kí ni túmọ̀ ẹ̀. كثير من الناس أي من المسلمين لا يفهمون معنى التوبة ọ̀pọ̀lọpọ̀ nílò níláyé àníbi wọn wọn wọn gbàgbọ́ yẹn sáfò ìdílé tuntun bá àwọn olùgbàwọ̀ yẹn. àwọn ìyẹn lọ bí tuntun bá níbi àtúntà yóò máa tẹ lọ́nà tó máa tẹ lọ́nà yóò máa tẹ lọ́nà tó ti lọ́nà لا هذا هو هذا هو السبيل إذا كنت أتطور في اللغة ẹgbẹ́ ti lábáwá ní bí lábáwá lọ́wọ́ pé àtàwọn bá tún bí lábáwá sọ bẹ́ẹ̀ ayé ìyàlẹ̀ àwòdà الذنب أو عن الذنب ونريد أن يقول من يدين هذا هو معنى النوم وتخذاه عنه وضربه كي يستطيع الخلق من الثاني قل يجب في الثاني لتقل التوبة ليه táwọn bá ní tó sáàpà nínú kèé ti pọ́mọ̀ ní àtàkùnlá àtàkùnlá ọ̀nà ìbí lórí kẹtọ́ ń ṣe yẹn ọ̀n àtàkùnlá ìlú ẹni bẹ́ẹ̀ kò tọ́ àfihàn ọ̀nà ọ̀bà òkú òtúbà òkú àzíkìrì ní ṣe òkú àzíkìrì ní ṣe òkú ìtàkùn ìsáwọ̀ àgbẹ̀kẹ̀ yẹn a máa bẹ̀rẹ̀ ìtumọ̀ tọ́wà gangan nínú ṣẹ̀ríà fàyíyá tàbí dàmù tàbí dàmù ẹ̀sẹ̀ tí yẹn ń tẹ̀wù gangan lè tó fi lẹ̀ ẹ̀tọ́ tó bá mọ̀ ẹ̀sẹ̀ ń jalè lẹ́lẹ̀ tó wà bẹ́ẹ̀ fúnpa kẹ́ ẹ̀sẹ̀ tó jalè tán ẹ̀sẹ̀ tó jalè ní àtàkùnlá àtàkùnlá àtàkùnlá àtàkùnlá àtàkùnlá bí kò lọ́jọ́ kejì àtàkùnlá àtàkùnlá yẹ́nu òwòrò. ó lè ní ìjà òun ní ọ̀sẹ̀ kéde yìí òun ó bilẹ̀. ìyá takú àtàlù. ẹni tí ń ṣe dìnnà tó fẹ́ kú bá kò níbi dìnnà tí ń ṣe yẹ́kọ̀ọ́. yóò fi dìnnà lẹ́yìn. Kébé wa ti dìnnà tó bá kò dìnnà lọ́wọ́ ọlọ́run àpẹẹrẹ ọlọ́run àpẹẹrẹ ọlọ́run àpẹẹrẹ wọ́n bá fún mi ọlọ́run wọ́n tà fún mi ọjà lẹ́yìn. Bí mo ti bẹ́ẹ̀ fi mo ti à ah, lẹ́yìn dá ìdáwó yóò gbé ní tuba. Báyìí yẹ kó zina ti ń tẹ ohun tó fi lẹ̀. Sọ́dọ̀ pé ní tuba mo ṣẹ̀yà nìyẹn. Tọ́ kú àgàm. Ẹ̀sẹ̀ tí yóò tẹ̀ gángan olóògbé rẹ̀. Ibi táwọn Yorùbá kọ yẹ táwọn bàdé lónìí. ẹnu tí ó tó abẹ́ ẹ̀sẹ̀ lọ́rùn yóò máa bọ́ ṣe é sí brown tó ṣe lọ́rùn ẹ máa ń tẹ̀ láwùjọ ẹ̀ yóò ká àtọ́tọ́ padà tó padà sí ẹ̀sẹ̀ tó náà tó ṣe ní o yóò tẹ̀ wá dé. لماذا؟ لأنه لم يفهم معنى التوبة nítorí pọ̀ mọ̀ tó mọ̀ tó bá rí bákan náà àtọ́ọ̀bá المقدر والندم على فعله والندم على فعله èyí ó sì kábàámọ̀ lórí ṣíṣe tẹ́kọ̀ ṣe yẹn èyí ó sì kábàámọ̀ lórí ẹ̀ ṣíṣe tó ti bá rẹ̀ yẹn. wọ́n bá tuntun lè tẹ̀sí àyẹ̀wò والعظيمة على الاعتناء عليه وإدخاله بالأعمال الصالحة يمين ده كده يوم بلاد يمين ده كده لا كمان بلاد yóò wá fi يوم dáadáa yóò fi iṣẹ́ dáadáa ìpí túbá rẹ̀ gẹ́gẹ́ iṣẹ́ dáadáa rẹ̀ nínú iṣẹ́ dáadáa rẹ̀ kí ẹ̀mọ̀ tẹ́lọ̀ wà fílẹ̀ iṣẹ́ dáadáa rẹ̀ ìpínlẹ̀ gẹ́gẹ́ iṣẹ́ dáadáa lápòjú ẹ̀dún ṣe dìná wà ní dìná mọ́ àìṣe dìná rẹ̀ ń gan iṣẹ́ dáadáa rẹ̀ kílọ́pà ẹ̀rọ wà ní sábẹ́ bàbá náà sọ̀rọ̀ láwọn alọ́sẹ́lẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn mẹ́ta yìí wọ́n lọ́rìn àjò ọwọ́ akó sínú ìkòtò láti sá pamọ́ síbẹ̀ ìgbà tí wọ́n jáde wọn lè jáde fún wọ́n ti àpáta tó sì wọ́n gbọ́lé wọ́n ti kò sí wọ́n ní ẹgbẹ́ ìdìbò ọmọ wa bá a bá fẹ́ kọ́ lọ́wọ́ ọkùnrin ti wá àwọn ẹgbẹ́ ọmọ bá kó yà wá kó yọ ọ́yà yìí ẹjá bẹ ọlọ́run pẹ̀lú tẹ́ dáadáa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá sí iná lọ́dẹ ẹjá bẹ ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú tẹ́ dáadáa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá sí iná lọ́dẹ ọba alákọ̀ọ́sọ fẹ́ ó lóun tẹ́ dáadáa tó bí òun ní àmàlẹ̀ tọ́lá ẹ̀kẹ́jì kí lóun sọ ó lẹ́ni kó yá sí pé òun bá ti tẹ́ ó ti tẹ́kùn ògbówó ó lọ bẹ́ẹ̀ òun ò náwó rẹ̀ òun ò dábọ̀ tó tóun òun wá owó ní sòun ìgbà tó padà dé òun kó gbogbo èrè ní òun kólé lọ́wọ́ ìṣe àdàlì ẹ̀ ẹ̀gbọ́n náà ṣiṣẹ́ ni ẹni kẹta kí ló máa ń tẹ̀lé òun fẹ́ lè dìnnà ẹgbẹ́ abẹ́bẹ́ dìnnà wá ní gbogbo ẹ̀rọ ọ̀gá ó wá ti dìnnà yẹn lẹ̀ kó sí kí ni ìṣe máa ń ṣiṣẹ́ aláàbò Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àdìsá ní Muhammad ẹ̀ kọ́rin tiwa káàbí ẹ̀tẹ́lẹ̀ Ànábì àdáhì bìlẹ̀ záàbì kàbẹ́lá bàbàlà àdáhì bìlẹ̀ záàbì kàbẹ́lá bàbàlà ẹni bá tún bá kò níbi ẹ̀tẹ́ gẹ́gẹ́ bí o gẹ́gẹ́ bí o tẹ́lọ̀ náà ni tẹ́lọ̀ náà ni àdáhì bìlẹ̀ záàbì kàbẹ́lá bàbàlà ẹni bá ti túbá kó bí ẹsẹ̀ bí ẹni tí ò lẹ́sẹ̀ ní ìpínlẹ̀ lọ́pà nítorí pé ẹ̀bá fi ẹni túbá bí ẹsẹ̀ táwọn ọ̀fẹ́ tó túbá gbé kéèyàn fi ẹsẹ̀ lẹ̀ bí ẹ bá ti tẹ̀sẹ̀ ó lẹ̀ tí ò ṣe mọ́ ọlọ́run kò ní gbogbo yìí tó ṣe kẹ́yìn ọlọ́run kò ní wọ́n pààrẹ̀ kó nínú ìdánwò àìdá rẹ̀ sí i tó ń gbé ọlọ́run àti olúwa الله في آية اليمن اسم الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله هو الخروف إنما التوبة عند الله للذين يعملون السوء جهالة ثم يتوبون من قريب ثم يتوبون من قريب ẹni jẹ́ tó bá rọ̀ ọlọ́run ọba òun náà lè ti ṣe nǹkan pẹ̀lú àìsàn tó pẹ̀lú àìsàn bẹ̀ yẹn òun náà bá pé ẹni tí ó mọ̀ gangan ọlọ́run lórí ni o kọ́dà ẹni tó mọ̀ tó ti àjọ ìta ti ṣe tó bá fi lé ọlọ́run ọlọ́run tẹ̀lé ọlọ́run fún ẹni. kò sí ẹ̀dá tó sọ àforíjì tọ́lọ̀ fún ẹ̀fọ́ríjì fọ́lọ́ náà fún ẹ̀wọ̀n náà ni wọ́n nínú àwọn àdéhùn ọ̀rọ̀ náà sọ̀tàmọ̀ sọ̀tàmọ̀ ó tẹ̀ kọ́rí ìlú ojú bá àdéhùn ìlàlí aṣáàtò ọ̀rọ̀ṣà ìlàlí aṣáàtò ọ̀rọ̀ṣà ìtawọ̀bà ti àdìní àdéhùn sọ̀tàmọ̀ àríwá sọ̀tàmọ̀ ó ní inú ọlọ́run ọba amáàdùnpọ̀ bọ́n máa ń gbé ẹgbẹ́ ìdílọ́wọ́ dáadáa bọ́n ti gbé sẹ́ńtẹ́ǹtì kàlẹ́ ìdílọ́wọ́ sọ̀tàmọ̀ لله أشد فرحا أنا صلى الله عليه وسلم سويت كيف أقول الله ما عنده كان يقول أني أن يستيل صدق يقول كل يقول يقول ما لله أشد فرحا tọ́wọ́ dábìlì inú ọmọ ọba máa ń tó ná sílùbà ẹrù rẹ̀ lẹ́yìn ẹ̀yẹ tó kéré yìí nígbà tí ẹrù bá fi ẹ̀sẹ̀ sí sẹ́ tó gbilẹ̀ alẹ́gbà fún àpòkè wa kẹ́ẹ̀rẹ́ bá bí inú ọlọ́ọ̀bá máa tẹ́ tó lò ó ní inú ọlọ́ọ̀bá ó dùn kọ́dà ló dùn ju mímí àhàdínù inú ọlọ́ọ̀bá ó dùn ju bínú ẹnì kọ̀ọ̀kan yóò ṣe tò tó tàwánúrin káàdì aláwọ̀ ìlàtì ìhàbí mẹ́lẹ́ ẹni lẹ́gbẹ́ ó wà lórí nǹkan ọmọ rẹ̀ ó tráfù ní ilẹ̀ òpó ilẹ̀ òpó ó ti lẹ́ tí ó ti kókó kò sí kò sí kò sóbi kò tẹ́sí lójú ọ̀nà ó wá ní ìdílẹ̀ عليها شرابه وطعامه gbogbo tí ó jẹ gbogbo tí ó mú eré ọ̀pọ̀ ló wà ó ti rí jìnnà gan ó wá lóko máa tẹ̀ kó tẹ̀ ìsinmi díẹ̀ àtọwọ́ àfikàn káwọn àti ó bá ti ó bá gbé lọ nígbà tí ó jì í kò wá rí nǹkan ọ̀pọ̀ rẹ̀ mọ́ torí ìtàn ọkùnrin náà ojú ti jẹ bọ́lọ́wà eré ìtàn ọkùnrin etí ó ti bọ́lọ́wà eré ìtàn ọkùnrin kò wáyé náà ibi tí ń lọ jìnnà ibi tí ń bọ̀ ó ti rìn pọ̀ bẹ́ẹ̀ ló wáyé kó sọ̀rọ̀ rẹ̀ lọ bí kan méjèèjì kò sí tó padà tẹ̀lé sínú ìwé padà fún mi kí ló bá kèé kèé sómi lójú ọ̀nà rẹ̀ kò sómi lójú ọ̀nà táwọn ọ̀nà ẹni ọmọ ọlọ́ọ̀bàrà pàdé odò kò lè rí lẹ́yìn kò sì pàdé lọ́jọ́ rẹ̀ ní bọ̀ kò sí tó kò sí kò ní àkọ́kọ́ bóun bá ń lọ náà òun ò lè rí lẹ́sẹ̀ tó ń yẹ láti lọ lẹ́yìn sábíyà yìí bí ẹ̀rù bóun bá lè fà á tó fẹ́ gbẹ̀rù sẹ́bí táwọn owó padà kú lẹ̀. àdébìtàn tó lọ́wọ́ kó wá ní òun tó kalẹ̀ yẹn tẹ́lẹ̀ tó yẹ kó tẹ́lẹ̀ àlẹ́ àti mọ̀mọ́. kò sí nǹkan tí ó rí níbi tó sùn lọ gbogbo tí lè rí fún ìgbẹ́ náà ló wá gbé lọ. bàbá wọn gbé lọ ló wá jí ìgbà tí ó jí ìdá húwá ìkọ́ ìmẹ̀sí ìkọ́ ìmẹ̀sí ibi ìdá húwá bí ná kọ́ ìmẹ̀sí ìdá yóò jí báyìí ó kàn nǹkan ọ̀gbọ́n rẹ̀ ó kàn lè bẹ̀rẹ̀ padà láì sàlà owó ilẹ̀ báyìí oúnjẹ wà bẹ́ẹ̀ omi wà bẹ́ẹ̀ kọ́dà tí ò tiẹ̀ sí bẹ́ẹ̀ yóò tó mú irun rẹ̀ léèrè yóò fà gbé kọ́mẹ̀lẹ̀ lọ àmọ́ wá bá etí ó jẹ etí ó mú bá bẹ́ẹ̀ ìrìn wá dùn gan ẹni tó ti tó tó tó gbé kúlùkùn náà láwọn ẹni tó ẹ̀rọ bó ṣe rí kan ti dájọ́ fún yàn kan ti dájọ́ fún yàn wọ́n bá wọ́n bọ́ bẹ̀ lọ́wọ́ rẹ̀ báyìí ó sì bá ẹ wọ́n sì bá ẹ lójú wọ́n bá lọ́wọ́ rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ lára tiẹ̀ náà ẹ dákun tàǹpà wọ́n á dájọ́ wọ́n pa ọ́ lọ́dún wa bíbélì kó ti ta àpòjú yìí nínú kólébà yìí wá o ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ yìí dùn sàlẹ́bí fẹ́ sàlàyé ó fẹ́ láwọn náà ti mọ̀ fún un àgbọ́yé pé lèláyì aṣáàbò kárí àbìlá ìtàwọ̀bà ti àbì inú ọlọ́ọ̀lọ́ ti mọ̀ tó púpọ̀ tẹ̀lé túbá ẹnìkan nínú yín gbàgbọ́ bá tẹ́lẹ̀ bá ń bá inú ọlọ́ọ̀lọ́ dùn bí inú arákùnrin tá sọ ìlú tó bá àbúrú ìkan fún wa òbí òfin fún wa yìí bí wọ́n ẹni ó ti àlẹ́bí ní ọlọ́wọ́ ó dùn bàtọ̀ kò sí dùn tó lè kò sí bẹ́ẹ̀ ti lè dùn tó kò sí tó lè tẹ̀lẹ̀ síyàn bẹ́ẹ̀ ti lè títí tó lè bẹ́ẹ̀ ti lè dùn tó bó tó lè tó dùn tó lọ́wọ́ bó dùn síyàn nígbà tí ẹ bá tẹ̀ tó máa gbà níta lè sọ̀rọ̀ wà wọ́n ti wá ní wọ́n ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti gbé lọ sí kọ́ọ̀tù ẹgbẹ́ lọ́dún kọ́ọ̀tù tọ́kì wọ́n lọ pa àbúgbà ni mo ti ọbẹ̀ lọ́rọ̀ rẹ̀ wọ́n lọ pa lọ́dún wa dájọ́ ọkùnrin tó wá ní ti ọ̀n tó tó tó dé ẹ̀ lọ pa déètì ló wà pa wọ́n ti fẹ̀yẹ ti àdá wọ́n ti sàkóso wò ó ṣe pé eré ẹgbẹ́ mi lánàá gba òun náà òun náà lọ́kọ́ gba ìbọn ni gba ìbọn lọ́gbọ́n ó kàn fún wọn tó ní kí ló tẹ̀lé lápòjú wèé ìgbà tí wọ́n yìnbọn lápòjú wèé kan irú ọ̀gá àwọn ẹ̀fà àmì kó wá délé kó wá gba ìjẹ́bìyẹn tó fi dáa ẹni tó pa ti padà wá ẹni tó pa ẹni yẹn ti padà lójú fóònù ó pa arákùnrin tẹ́lẹ̀ lọ sí pàkó lọ́dún rẹ̀ tẹ́lẹ̀ tó bá ní lọ́sí dùn tí ẹ̀ lè tọ́mù tó lè tọ́mù sí máa dùn kò sí dùn tó lè tẹ́ alẹ́bìnrin kò sí dùn tó lè tẹ́ tó láyé wọ́n dùn mọ́ tó lè tó dùn lọ́wọ́ fún tó sí ọ̀hún bàbá fún bá mi nígbà tó wá rí nǹkan ògùn rẹ̀ tó rí omi tó rí oúnjẹ nínú ẹwà dùn gan nínú ẹ ti dùn tó ọmọ ọmọ ẹgbẹ́ tí ẹ bá ti lójú ẹgbẹ́ tó rí fún ọdún oúnjẹ èmi ti ẹ́tọ̀ orí owó tó àwọn òṣèlú dàpọ̀ yíyẹ ìpínlẹ̀ àwọn ọmọ mi nígbà fún inú rẹ̀ ti dojú ó fẹ́ sàdúrà ní ìsìnkú ó ní Allahumma an abdi ana ọ̀bùn ọlọ́run ti ẹ̀dà pé lónìí ìwọ gangan lẹ́rú mi lọ́ba rẹ ọlọ́run ha alẹ́bi akọ án lè ṣe dẹ́tí faraṣẹ́ alẹ́bi ló tẹ̀lé tẹ́kì ni ó bí mo lẹ́sẹ̀ dòdó ni anahu yẹn tẹ́lá ẹ́ almọ́ ìkúrú ẹ̀sìn ìdàgbàsẹ̀ ó wá rí tó lè fẹ́ tí òfin ní kú ó wá rí rẹ̀ wá lò àdébí sọ́sọ́ mọ́ àwọn àríwọ̀ tẹ́lẹ̀ ó ní tọ́ bá ti ọlọ́run kò sí bí ẹ̀jẹ̀ rẹ̀ tóbi tó tọ́ bá tẹ̀ ó lè gbà pé gbogbo yìí tó ti tẹ̀ sẹ́yìn ó tẹ̀lé nìyí ó ti há gbò ìpínlẹ̀ ó dìbò sí ọ gbogbo ẹni tí rẹ̀ bá lò sí láyé ọlọ́run kò ní yẹ bí èso yẹ nínú tí èké kájọ àwùgbà kéde ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀. ìwọ tó máa ń tẹ̀lọ́ ọ̀tún máa ń pè nínú máa ń tẹ tọ́ọ̀ fẹ́ ẹ̀jẹ̀ mọ́ pàlá eré ikú ni fún yàn. àpẹẹrẹ tọ́lọ̀ wò fẹ́ yàn yàn ni àpẹẹrẹ yàn fẹ́ ṣe ikú ni láìpàdé kìí àmà èèyàn ṣe ọlọ́ọ̀ ẹni wọn bẹ̀ ẹni wọn dà àwọn afọ́ àdéhùn ìbìrọ̀ yìí ọlọ́mọ tí ló bá fún wa orí ẹ̀sẹ̀ ló máa ń tẹ̀kún yẹn ń tẹ̀yà ni bí ẹ̀ gbogbo dé rí ni ẹ̀dá kò sá abẹ́rẹ́ sàkúté tó àwọn abẹ́rẹ́ ìkúté tó bẹ́ẹ̀ ẹ́ àwa tẹ kílẹ̀ pé ìdájọ́ tó tẹ̀lé o sàkúté àtúnkà tẹ̀lé ayé bẹ́ẹ̀ ni ìfẹ́ lọ́la ń tẹ́ ìfẹ́ lọ́la ń tẹ́ ìfẹ́ lọ́la ń tẹ́ àwọn apẹja dídé ti báyìí ẹja dídé ibi sáré fi mú gbogbo ẹni tó bá ń ṣe ọlọ́run ọba tí wọ́n ń béèrè kan lọ́wọ́ ọlọ́run rẹ̀ a fẹ́ mú táwa fẹ̀jà dídé fún òun ẹja ó wá bẹ́ẹ̀ sí tó jìnà ó ti kiri yóò ti wá bẹ́ẹ̀ nínú wọn wò báyìí ẹja rẹ̀ pàkà tí ó wò báyìí dé gbólókó sí ọlọ́mọdé akóso ní ọlọ́run wa o ọlọ́run fẹ́ràn yẹn ni ah fẹ́ràn tàbí a fẹ́ràn ìdílé afẹ́lálà sílẹ̀ ni bí ọ̀rọ̀ gbogbo ẹ̀ máa ń ṣe ọlọ́run bá tí wọ́n bẹ náà tọ̀rọ̀ sí fún yẹn orí ń bẹ́ẹ̀ bí kéèyàn kéèyàn tó bá ọlọ́run ọba muhammed wa ta'ala àdìgbò mẹ́ta ìyá ní ìsọlábà ní ẹ̀jọ́ tí yóò bá bẹ́ẹ̀ ọlọ́run àmọ́ kálí lọ kálí lọ kó lọ sí ìrìn ọlọ́run bá ń gbé bá rí kò ní sẹ́kù ẹ̀dá àlàyé kan nínú ìròyìn ẹ̀dá àlàyé kan. kò bẹ́ẹ̀ bá ti tẹ̀lé mo ti mọ̀ rí àkóńtẹ́bẹ̀ nìkan. àdéhùn ọlọ́run alẹ́ ọ̀sẹ́lẹ̀ ó nà bá rẹ ló ti ọlọ́run ó ti ọlọ́run ó tẹ̀ ẹ́ ó sì kú bẹ́ẹ̀ lọ́wọ́ òsì máa ó lọ́wọ́ òsì máa. ọlọ́run ní owó polisi kí ló bá kó tiẹ̀ mọ gbọ́dọ̀ bílẹ̀ fún un táwa ní polisi. because agbada máa ka ṣùrù tù táwọn bàbá tuntun bá tí ọlọ́run ọgbọ́n ń tà lọ́wọ́ yẹn ó gbọ́dọ̀ náà wọ́n jẹ fún un ó kéré tí mo já àrùn pé kò ti bílẹ̀ sọ ọlọ́run ò ní tọ́ka kẹ mo ti bílẹ̀ ní mo ti tẹ̀sí lọ́bẹ̀ ọmọ tó olórí ọ̀dà ọlọ́kùnrin ọlọ́run kó tiẹ̀ lọ sí mi gẹ́gẹ́ wọlé mi àjẹ wọlé kó tí o sárọ̀ rẹ̀ sí orí tí bá ń lọ sí bọ̀ ọlọ́run tó orí mi. inú ọgbẹ́ àti ti lágbàá ní iṣẹ́ fẹ́ẹ́ tí ò ní kan sílẹ̀ lè mú bẹ́ẹ̀ ọ̀sọ̀tọ̀ yìí sínú ọ̀gbọ̀n sílẹ̀ o kò sì dìgbà lórí sọ́dí fún wọn ní parí oṣù parí oṣù. èmi ìwúrọ̀ gbà mí ẹ̀yà ló bá ju ẹ̀yọ́ ẹ̀ kò sí ẹ̀sìn àwọn yóò ṣe tóbi tó tọ́lọ̀ wọn lè borí kí náà ẹ̀sẹ̀ tó tóbi jù láyé lọ́nà lẹ́bọ̀ ara àwọn tó máa ṣe ẹbọ wọ́n tó pa àwọn tàbí àti Muhammad sallallahu alaihi wa sallam ọ̀tọ́bọ̀ lọ́rùn àlẹ́ ọlọ́run bá tún ó sì rí òkú olóṣù wọn. kí ni àwọn ìṣòro tó tọ̀wọ̀ àwọn mọ́jẹ̀ tó lọ́wọ́ fún àtúgbà lọ́wọ́ ẹ̀dá nítorí pé tí mọ́jẹ̀ mi bá pé àwọn àwọn àpapọ̀ iṣẹ́ ni tí ó bá túbá lọ́wọ́ lọ́wọ́ tí ó mọ̀ kọ́lọ̀ tí ó ní òun àbí kò ní náà ṣẹ́gbẹ́ bá gbáwọ̀ ẹ̀dẹ́ sí sáwọn kọ́lọ̀ bàbá bàbá àti mọ́tò àwẹ̀tàgbà sáwọn kọ́lọ̀ bàbá bàbá àníyàn ẹ̀rùn sáà kí àgbọ́lọ́gbà bí ọba ìsàkátà ayọ́ àgbọ́lọ́gbà bí ọba àmọ́ wọ́n ní bí ẹ̀bá túbá tẹ́lẹ̀ àtọ́wà tó ìgbà àjábò túbá náà ìjọ tó lọ́nà wọ́n ní ẹni tó túbá òun mọ̀ kọ́lọ̀ tó lórí yóò mọ̀ láyé kọ́lọ̀ tó yóò mọ̀ láyé kọ́lọ̀ tó àwọn òṣèlú jù bó ni ó ti lọ òun ní sáwọn ọmọdé ọgbẹ rẹ ta àwọn ọmọdé ọgbẹ ká yìí wọn kò sáré sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú tẹ́lẹ̀ yẹn alákọọkọ alẹkùlá alimọdá ẹ alẹkùlá tútúbà rẹ ètò fẹ́ mú ọdún bá kó yẹ lóyún ọlọ́run kó jẹ́ tó ọlọ́run ẹlòmí òtún máa ń gbọ́ lọ́wọ́ kò lẹ́tẹ̀ òsì máa lẹ́ wọ́n ló bá ti dènà lọ́dún kò dá wọn lọ́wọ́ wọ́n ti wá àdúgbò ọ̀gbọ́ kò wá lè ti kò wá lè ti mọ́ àbí olówó bí ọlọ́fún mi mọ́ ọmọ wa gbọ́ ọyọ lọ́wọ́ irú irú tuntun bá nílò ìyàwó náà tuntun bá nù ẹwà ní sọ́kùnrin. mọ́sàbí sọ fún ọgbọ́ fífá òkúlé mọ́sá ọbí odò mọ́sá jáde àtàwọn ọjọ́ rẹ̀ ìyàwó náà ti kíni ó ní àmọ́ntù ó ní láti ìjọba yìí pàtí gbàtórí omi tó fi padé ní o tí ó ó lè bínú àwọn ìbílẹ̀ tí wọ́n gbà bọ́ báyìí irú irú ọba táwọn pàdé sáré là gbà bọ́ bínú wọn gbà bọ́ báyìí àà ẹ̀gbọ́n tó lọ́wọ́ yìí wọn àà ilẹ̀ àà àà lè fè é nígbà tí òótọ́ náà dáná kó bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ náà lọ́mọ́ ẹ̀jẹ̀ kó jẹ́ lè kíláàsì ìgbà tí wọ́n máa wà náà tí òun ní lọ́nà pòtẹ́síálì ẹ̀wá ni wà ọkàn yẹn máa ń wá òun ló jẹ́ pé ẹ̀kẹ́ yìí tí ó tẹ̀lé òun ni kéèyàn mọ ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ pé nǹkan yìí ẹ̀sẹ̀ ní o bí yóò bá mọ ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ láyé mo ti mú àtẹ̀lẹ̀ tí mo kò lè gbá mú rẹ̀ kéèyàn mọ ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ pé àìsàn yóò dá ọlọ́lá adúlá ọ̀gbìn kan yóò dá ẹ̀jẹ̀ ká sàmì ìdára wa àwọn èèyàn lóde yìí àwùjọ náà mọ̀ pé kẹ̀lé ọ̀dá àwọn àfa alábàjá ń pè é èyí tó tẹ̀ ń sọ yẹn lè fún sọ rí ẹ̀wù kan bá bẹ̀rẹ̀. mo ní sábà pé náà yóò da olúwaní wọn máa ń yá ní láhà wà lọ́dúnlá kàfàdúgbọ́dúnlá tọ̀dá ńlá ń kọ̀mí náà ọlọ́run ẹ̀ bá tẹ̀lé ẹ̀hẹ́ ó sì ànábì ajẹ́ àwọn èèyàn tí ẹ̀ lè sìn táwọn fi kọ́ àwọn ẹ̀sìn wá gbọ́ ọmọdé àbúrátá ní kàwọn bọ́ra wọn ló léyìí tàbí wọn kàwọn bọ́ lónìí táwọn olùdí ẹ̀gbà pẹ́ tẹ̀ kò lè túbá ẹ̀sìn play music àwọn aráwọ̀ ń pè ní kí ló ń pè wọn dj lẹ́pẹ̀ wọn dj kí á fẹ́ dj fi kó túbá kí kí ló ń ṣe òun jáde ní ilé ìwòsàn ló ti tẹ̀lé náà tí wọ́n jáde ní ìbáyé tí kò rí lẹ́sẹ̀ tí ó máa jó ilé ẹ̀jẹ̀ mo ti bí jẹ́ tẹ̀lé mo ti ìbí ẹni tó lò sórí ìsáré mo ti ìsáré mo ti ní wọ́n tẹ̀ fún ẹ. àní ní òsì ti gẹ̀gẹ̀ ní àwọn ọmọ pàdéjà lórí kọrin ẹ́ káwá fi fi wíṣù sí òsì ti àwọn. ẹlẹ́ẹ̀kẹta ànádàm ànádàm alẹ́dàmú alẹ́dàmú tàwùbà kí ẹ rí rẹ̀ ìkábàmà ìkábàmà gẹ́gẹ́ lúbá tẹ́kí ní ìyàwó tọ́lẹ́ ti wá yóò mọ̀ kò sílẹ̀ wá ní yóò mọ̀ kò sílẹ̀ alẹ́dàmú ẹlẹ́dẹ̀ẹ́rin ìmídẹ́gbẹ́ ẹ̀kọ́ tó kọ́ bí ẹ̀dẹ́rún àdàkìlá òmìnira tàbí àwọn àdẹ́sì ó sì kúkú bí ẹ̀sìn lọ níbi dé kó mọ́ sọ pé bí bá tẹ̀lé sí ẹni lọ́sí kọ́ sí èyí náà à gbogbo ẹni tó lé bá wá tẹ̀lé rẹ̀ eré ìlú yẹn ni ó àwọn onímọ̀ ni pé àpẹẹrẹ tẹ́ẹ̀mọ̀ pé lé ní búlé yẹn òní àtẹ̀síwí ìtọ́wọ̀bà kéèyàn máa sọ pé àwọn ìdúró àwọn nípadà nǹkan yẹn lè àbẹ̀rí lọ́pẹ́ máa sẹ́yìn ààrẹ ní tẹ́tí ẹ̀ ní wí gan yìí pa kẹ́yẹ̀ tó wí tán kílọ́mítà sí ẹ̀yẹ̀mọ́ ẹ́ ìyẹn ti kú wàlẹ́ mọ́ mọ́jà ní ọ èyí lè kú wọ́n lè fẹ́ yìn gbọ́gbọ́n èyí tó ń sábọ̀ wàlẹ́ yìí padà ìdíkàn sí ibi pàpọ̀ ní ẹni ọkàn lọ́dún àbí kọ́kà kọ́kàrà gbogbo olóòtú kó tó ọdẹ́ lélá sí ìrìnà sọ àkẹrẹ ìbú ní kọ́ wọ́n náà pé ọdún máa tó pọ̀ ẹ máa wọn ó tó fi ọkọ̀ pé kàyé ọ̀dá ìwọ̀ ló kọ́ sànà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí mọ̀ pé ní ọ̀dá kò sẹ́ni tí ó mọ̀ pé súnà ọ̀dá sorry kò sẹ́ni tí ó mọ̀ pé súnà dáa àbí ìbálòpọ̀ ni bó jẹ́ kí mílíọ̀nù wíwà rí kò sí ẹni tí ó mà pé súnà dà kò sẹ́ni tí ó mà ọ̀rẹ́ wa lè àlétà mo ti wà lẹ́gbẹ̀ẹ́ nìkan rí ẹni yẹn wọ́n máa gbé lọ́lé ó wá fún àdé kan náà àpá àdúgbò wọn ó padà rẹ̀ bẹ́ẹ̀ àti wọ́n ti wá ọmọ tó wá wà lábá náà wá wá àbá náà ní ìyàwó lẹ́nu. kò sí tó fún kábàtí ní àwọn olóko náà wọn fi lọ́wọ́ àmúmọ̀ pé àbá ayé òṣèkéde yìí kò fẹ́ tẹ gbóhùn náà ò sí fẹ́ tuntun fà nìyẹn àbáfà àbáfà fà sí àwọn olóko tí ìbá ti pé mẹ́rin àbá àlè wọ́n máa gbé lọ pàtó àlè ẹ̀gbọ́n pẹ̀lú omi ò ní gbọ́gun náà gbogbo lómi kò ní gbọ́gun sáré látàárọ̀ ìdí ògbọ́n náà tẹ̀sígbọ́n tábà wí lónìí. ṣé wàá lè ṣe ó wá rí i pé pàtó wọn jáde báyìí dé ọ̀dọ̀ àfáàntọ́tọ̀ ṣùgbọ́n adúlẹ̀gbẹ̀rẹ̀ jọ ẹ̀ máa ń pè ah wà láì kò sábà mọ́ ohun ẹ̀rọ alùpùpù náà àwọn alùpùpù náà nìkan àbá tọ́ ọlọ́run sànù wa ìwọ́n náà wà nìkan náà ó ní àbá ẹ̀ àbàdàdé àbàdàdé ìjọ náà wà lọ àwọn náà pẹ̀lú àwọn wà láì àgbáfò ni àpẹẹrẹ pẹ̀lú ìlú lè yẹn ẹnìkan lọ bí kọ́ńtà ẹ̀ nǹkan bẹ́mi súnà jẹ́ pé àwọn yẹn gẹ́nà fìkìrí ẹ̀ bẹ́mi súnà ẹn máa ń ṣe súnà tọ́lọ̀ máa yíkó láti èdè òun náà wọ́n bẹ̀rẹ̀ kan ní alẹ́ẹ̀tìmà wọ́n pé alẹ́ẹ̀tìmà ìtẹ́kùn ní alẹ́ẹ̀tìmà òun ti kọjá pé kéèyàn mọ́kùn ní mistake kéèyàn mọ́kùn bí ìjọba ẹni tí ò lè ṣẹlọ láíláí ìtẹ́kùn ní العزمة للرسول صلى الله عليه وسلم النبي للكلام فوق العزمة أولا الصحابة أبقى في فتيريوني الله فوق العزمة أما هذا السنة الله هو السنة لكني العزمة في نبع هو اللي بدأ لي السنة في من قفلوا يلا تشيابوني ẹ̀sí ìbá fi tún náà fọ́nà fúlájá àbá kò ní wọ́ọ̀lù láàrin àwọn èèyàn kó gbomi lọ títí kò ní wọ́ọ̀lù kò sí kò sí tó pò tẹ́lẹ̀ láàrin àwọn èèyàn mọ́tò fúnbà kan lánàá sẹ́rí bọ̀síjọ́ bá wí áàlùsùn náà lòun kí ń ṣe wá àti tún náà báyìí torí kò wọ́n náà ní ṣe wá àti bá gbomi lọ́wọ́ kò mo ò mí ìdí rẹ̀ wà ní ẹbí ní ẹ̀sìn wà sí mo ò mí ìdí ń kọ́ àwọn kan wọn ní mo ò rí sí àwọn ẹbí ní ọ̀sán tí wọ́n láì ó ní tó dàbí tó dàbí ṣe rédíò sí náà rédíò yẹn ẹbí ní àwọn ẹbí àwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn bọ́dà tó wá súnmọ́ ló wá rí àwọn wọ́n ní kíló ti fifteen fifteen ọ̀rẹ́ sẹ́yọ́nà mi kó náà láti nǹkan ó gbowó ọkọ̀ tiẹ̀ ìbí náà gbowó ọkọ̀ tèmi ìmọ̀ akọ̀ tèmi mọ́ á ti tán ìmọ̀ àgbàjẹ́ ẹgbẹ́ náà pílẹ̀ tiẹ̀ náà ni wọ́n pílẹ̀ àwọn tí wọ́n á pèsè náà ẹ̀ mú kẹ́ẹ̀dù wá lóde àbá ìwádìí kan nù náà ó kọ́ ẹ̀ wọ́n mú omi ìwọ́n ṣe kí èsì ti àti bá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ inú mi dùn bí i ẹ́ àwọn onídìí ni tí wọ́n ti mú omi ìlẹ̀ wọ́n ṣe kò lẹ́ẹ̀ẹ́ tí wẹ́ẹ́ ẹ̀rọ ẹ̀rọ ti ẹ̀rọ rẹ̀ ẹ̀rọ wọ́n ti dìbẹ́ náà ìdí wọ́n ti dìbẹ́ sẹ́ni kò ní ọmọ tí wí kò jáde láti inú rẹ̀ òun jẹ́ kẹ́ẹ̀ẹ́ pé òun náà ti wọ́n ti rẹ̀ arábàlá tù náà arábàlá tù rẹ̀ lálẹ́ kò ní ìdíkọ́ kò rí òkòókò mí nìkan tí ń ṣe èèyàn gẹ́gẹ́ tí mo sọ tó ló fi lẹ́gbàá pé kẹ́rin ní ìlànà pé òwà tí ìlànà ti súnà múnà tó kò kẹ́rin yẹn tó máa fẹ́ ta bú náà ìtàwé ọba tẹ̀ ṣe gan ọ̀lẹ́dẹ́ lè ọ̀lẹ́dẹ́ tó ti àwọn ìyáwó fi bísínà àwọn ìyáwó fi bísínà ti rí nìyẹn òun náà kìí wáyé sí náà ẹ̀mọ́ wọrí ẹ̀ta ti parí skul náà kí ló dé tó tó parí skul ó sọ fún tóun bá ti bẹ̀rẹ̀ ní skul gbogbo àwọn tí wọ́n tó ti yẹyẹ àbí ẹ̀hẹ́ kò ní ni o kí èèyàn máa sọ fún padà kí ẹ̀ṣẹ́ rẹ̀ wà máa yà apẹ̀rẹ̀ ní skul ni nígbàdà fún wa ní ẹ̀sánpù kan àti ìtàkùn àkọ́kọ́ pé ìpàdé ìpàdé kókó mẹ́rin jì ní wọ́n ń dábàá sí. ó ti pẹ́ ní ẹ̀lẹ́ sọ yí àyẹ̀mọ́ on around two thousand fourteen oníkayẹ̀tẹ̀lẹ̀. ìmọ̀ọ́mù ni mọ́sálásí kan lọ́mọ́ sí báyìí. Ìyàn ìyàwó ara àwọn jẹ̀mọ́ rẹ̀ yẹn lálẹ́ tó gbó ti rí tán ilé ìlú tráfúlà ní níjàmọ́ ní tráfúlà ní èyí máa nákàlù pé ìbára pé ìbá jẹ́ tráfà tí máa nákàlù kò lè déjúwọ́n láìláì kò sí tó lè gbé lọ láì dìbà lú àbólódé yóò bàjẹ́ sí tọ́kẹ́ jù gan-an àwọn tọ́kẹ́ jù bá ti tó sùn ilé ẹni màmú rẹ̀ ní sùnmọ́jú lọ́dọ̀ ìyàwó rẹ̀ yóò lọ lò ó bí ṣe ṣe nù wọ́n wá ta ọkùnrin ẹ̀rọ ta lóko bó ti dágbé fún ìyàwó rẹ̀ bó dágbé fún ìyàwó rẹ̀ wọ́n tábù ó tó wá pè é pé tọ̀ àwọn ti wà lọ́rọ̀ kó máa gbàdúrà àti wà ní ẹsẹ̀ ìgbà yòókù tí ń lọ́sàn fọ́lù rẹ̀. títí ọmọ àlọ́bà ẹgbẹ́ tó ti lọ màdí òsì sí alẹ́ ẹgbẹ́ ti lọ́lọ́nù pàdé máa ń gbé lọ́dún lọ́ká látàrọ tí ìrìnàmí wà ní bórí àdínkù lọ́ká lọ ó sì padà wá lé ó ti gbìyàwó ẹlọ́gùn ìlọ́nà pé atáwọn náà fún wọn atáwọn rí ó kátáwọn náà èyí ìdájọ́ lé rẹ̀ ilé màmú ló ilé nǹkan ọbẹ̀ kí wọ́n sọ ọbẹ̀ ní ṣe ìgbé káwọn àtúnṣe ìmọ̀mù yẹn wọ́n sọ kó ti ṣe bọ́ọ̀ sí ìsílẹ̀ fúnra pẹ̀lú gbọ́lọ̀ ẹjẹ́ káwọ̀ ẹ̀ parí kó ní ẹjẹ́ kékeré yìí ṣe pé ti parí àwẹ̀ kékeré yìí ó súnmọ́ tí wọ́n bọ́ sọ tó bàbá wa máa tó parí bí lọ bàbá wa parí jọ wọ́n bẹ́ẹ̀ lọ sí omi tó bẹ̀ wọ́n yẹ̀ fún tájọ́ ni máa bá lórí rán lórí àríkẹ́ wọ́n yẹ̀ fún tájọ́ ni kí ni àbúrò tó bàbá wa parí ọmọ tuntun náà ẹ̀rọ gbàgbé o ní sẹ́ńtò lẹ́kẹ́ ọ̀nà ní ìlú méjì o lórí kúkú táyé sọ yìí ẹnu bí o tí òkú náà ń sẹ́bọ̀ méjìlẹ̀sẹ̀ pé tí o iṣẹ́ ní ọ̀sẹ̀ náà ṣe àìsẹ́ òǹdíkìrì sáfẹ́ kan yẹn ẹ̀dẹ̀ wọn because ọmọ ìgbàdà ọmọ máa ń pẹ́ àwọn àwọn tó olùjá kù náà wọ́n lè mọ́ fún òmìnira ìgbàdà ẹ̀ẹ́ tàbá rí ìṣẹ̀sì náà àwọn tí wọ́n olùjá kù ní kí ló ń ṣe ìdẹ́dẹ́ òun ìwọ̀n lọ ìjáàbù ní abárẹ́lẹ̀ ìjáàbù mọ́ kò dẹ́dẹ́ bí ọun àmọ́wọ̀ òṣè dìná àmọ́wọ̀ òṣè gírí ọ̀lọ̀jáàbù àìlọ̀jáàbù jẹ́ náà wọ́n ọkọ̀ ìlú sílẹ̀ rẹ́lò mi ò mọ́ tó pè lẹ́sẹ̀ o ìkan tí ń sí ọláwùjọ yìí pa ẹ̀sẹ̀ pọ̀ tẹ́rẹ́ àwọn tí wọn ò lójà bábà wọn lè wà láì wọn ò ríra wọn fẹ́ bí ẹlẹ́sẹ̀ gbogbo obìnrin tí máa ń láyé sí yọ ẹsẹ̀ rẹ̀ sí yọ ẹsẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ ó kàn tó tẹni sí yọ ìlú lólẹ̀ fúláwọ̀ kan ti tiwá sí bẹ́bẹ̀ pẹ́lóbìnrin ní òkòjú àtàwọn ọmọ pólì àwọn fẹ́ǹsì náà yọ ìlú lólẹ̀ bákan náà ni wọ́n tẹ́ pé bí ìbá tiwá síbọn bí ọ̀pẹ́ ìbá tiwọ́ kan sára gbogbo jáde lé kéèyàn lè ní yọ òdodo lẹ̀ àtẹ́kọ́lọ́ ìmáàrù olóbọ̀tẹ̀ olówọ́wọ́ ẹnu tí ó kàn ló ní ìgbòdú ọwọ́gbà náà wàtà ọmọ tẹ́jọ́ òdodo lẹ̀ kàkàrà lè wọ́n kíláàbò sí tẹ́gbẹ́gbà fẹ́yà ti tọ́ wá sí èyí gẹ́gẹ́ ọlọ́run ọ̀gbá ìhàlẹ́ ẹ̀ mẹ́jọ àtàkùn nínú ara ọ̀ tẹ́rẹ́ ni tí ò lò ìjáàbù rárá pẹ̀lú ẹni tí ń lo ayami muslim ìkáyàbì kọlọ̀ ìkáyàbì kọlọ̀ tẹ́rẹ́ ni tí ọ̀nà tó lo ayami muslim náà ẹ̀kọ́lẹ́ tó lọ fún oṣù tó kẹ́ fún tó ń lo kú pọ̀tà á ní fi pé ẹni lo

wọ́n ti dé mẹ̀dínà kìí sọ́dọ́ kìíní kìí sọ́dọ́ kejì kìí sọ́dọ́ kẹta kìí sọ́dọ́ kẹrin wọ́n lọ́sọ́ nípa ẹ̀mọ́ ìjẹ̀ báàbù before gbàgbọ́ tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ tápẹ̀rẹ̀ amóṣù lórí take well look láwọ̀ èdè ìlú lọ́pọ̀lọpọ̀ tápẹ̀rẹ̀ amóṣù lórí ìtàgbẹ̀rẹ̀ wa kàdíjà ní zinabu ní àlí ni wọ́n èkéde àwọn sọ̀hábà ní maka wọ́n ti kọjá wọ́n ti dé stage one alislam iman alisan wọ́n máa dárí ọlọ́wọ́ pàtẹ hijab ìgbàtà níbi sọ̀rọ̀ láwọn ẹni wọ́n fẹ́lá sọ́kọ́ máa ti dé sọ́lọ́ kọ́mọ yàmọ́ kí ló ń kọ́ máa ṣe kí ló ń kọ́ máa sọ tàwíìdù ní fífí tó lọ́ra sáàdì tàwíìdù tọ́bá wọ́n ti pàṣẹ ẹ̀rọ fún Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti kírun wọ́n ti gbáwẹ̀ kẹ́lí mọ́ bẹ́ẹ̀ ó ní sábà tí wọ́n gbọ́ọ̀rù náà yé dáadáa tí mo gbọ́ àmọ́ wàá sáwẹ̀ jáde máa ti wá sí lọ lọ gbèríko kankan ní mọ́tà ń sọ dáadáa gbèríko tó kọ́ sí débẹ̀ ní alùpùpù náà wọ́n gbogbo àyàwó yìí náà fún ọlọ́pùpù náà wà sí náà ẹni lọ́wọ́ ti gbà kálù ti gbà náà wọ́n á lò bóyá wọn bá ń fọ́ọ̀sì wọn lò èyí tọ́pọ̀ bá lè kú tó bá lè bá gbọ́n lè pàlá ìbí náà bá dé yóò dìjẹ̀ máa yóò sì ní yóò sì ní kọ́lọ̀kọ́ sàmìlọ́wọ́ ọ̀ sòmítà lọ pé tí ẹ bá ti ṣe ọlọ́run bá tọ́rẹ́ nígbà ìdílé tí kò kèsì yẹn lẹ̀ lẹ́yìn ìgbà yẹn العزمة عزم أن لا يعود إليه في الليل الذي يوصم بكم ومن فرح في قيمة كيف كيف لك به تأينك فرح في قيمة لا إليه كل لك به أما كيف تزوان اليوم سواء يجي فيما بين العبد والله أو ربه ẹ̀sẹ̀ tí máa ń bẹ láàrin àwọn ọlọ́wọ́ àtẹrù ni ẹ̀sẹ̀ tí bẹ̀rẹ̀ àtẹrù ọlọ́ọ̀ nìkan mọ́jẹ̀mú rẹ̀ nù bí kọ́ máa mo tí ẹ́ bí kọ́ máa lè zìnà àti bẹ́ẹ̀ lọ àbí kọ́ máa kírun kọ́ máa fi ṣíríkì ẹ̀sẹ̀ tí ń bẹ láàrin wa lọ́lọ́run tó bá ti bá dé yàtì ọlọ́run kò ní jẹun tó bá yẹ kí ẹ̀sẹ̀ tí ni a jẹ́ pé a lè tara èèyàn ọlọ́run olúwa ń bọ̀ láwùjọ yìí ẹ̀jẹ̀ tá à ń ṣe ọlọ́run bá kéré nígbà rẹ̀ èyí tá à ń ta ara àwọn èèyàn ṣe lọ́pọ̀ jù kẹlẹ̀ áàkì ìlú wa nílé ẹbí ṣe òbí rẹ̀ méjèèjì òbí ló ṣẹ̀kọ́ ṣe lọ báwọn òbí wa forí jẹ ọlọ́run ní forí jẹ ẹni tó lúyàn lúyàn jẹ ọmọ ọlọ́run náà tó kún àtọmọ rẹ̀ já ọwọ́ rẹ̀ wá dùn ọwọ́ rẹ̀ dùn ọmọ rẹ̀ ọkàn ránkò ní ọbẹ̀ ẹbí rẹ̀ jọ ọ̀sẹ̀ àbákọ́lá ní kíá ọlọ. ẹ̀sẹ̀ lẹ́tọ̀ọ́ àwòdì jẹun òkè nára ò lè kò lè sí láyé mọ́ kò ní gbádùn bẹ́ẹ̀ tí wọ́n lé yíwa tó ti já àti kéèyàn wá yẹjú nǹkan yìí lọ́bí ẹni yẹn kọ́nà tó forí jiyàn bí yóò bá yẹ bí ọlọ́wọ́ ní forí jiyàn kálukọ́nà ibi tó bá fọ́lá àti wà yẹn wọ́n tó máa gbé tó máa gbé ọkọ̀ máa bọ̀ náà kọ́nà àfẹ́ yanjú síbẹ̀ láàrin àwọn alákòóso àwọn ọmọ yanjú ẹ̀ oríṣi ìfọ́nà lè forí jiyàn wọn náà ó wá kó kankan ó yẹ lásán òun ni mo sọ lẹ́ẹ̀kan pé nínú àǹfààní tí bẹ́ẹ̀ tó bá tí mo ní padà sọ mo sọ láàrin òun náà fẹ́ parí ó kú méjì fún kan ṣoṣo ṣe méjì fún kan ṣoṣo ibẹ̀ ni wàhálà wà ibẹ̀ ni wàhálà wà bọ́ọ̀lù bá fi sàánú yẹn àwọn tọ́lọ̀ ń sàánú láyé gbígbá wọ́n rẹ̀ ọ̀rẹ́ yẹn dúró bẹ́ẹ̀ bá bá rẹ̀ dídá wáyé lónìí tí wọ́n wá sí tí ń padà tí wọ́n wá sí tí ń padà bẹ́ẹ̀ bá bá rẹ̀ rú ìdókò yìí ó fẹ́ fi bá mi o tí bá bá rẹ̀ pé ìgbìlọ́gbọ́ wà tẹ̀wọ̀n alùsùn náà ẹni rẹ̀ fi bá mi àbíká òfin ti túbá lọ bọ̀n ó ń gẹ́ tó yẹjú lé tó bá rí ẹjọ́ ní láti dọ́là alùsùn náà ọ̀ ní láti dọ́là wọn ọ padà padà ní tó ti pọ̀ bẹ́ẹ̀ mẹ́rẹ̀ tí ń ṣe zìnà ó nìkan tó kọ́rọ̀ yanjú ó ní kí ni àdáàbò ìmọ̀-àṣì àdáàbò ìmọ̀-àṣì kí ni ń fa ìdí gẹ́gẹ́ ẹ̀rẹ́ lómi ń ṣe zìnà lọ́tọ́ sáfù di àmọ́dá láàrin oṣù kan tó ṣe padà ó lè máa sọ fún ó ní òun ṣe máa kòkòrò sí yóò ó bì ní ẹ̀ ìtúmùyàn tí bá fi sọ fún àwọn pẹ́jẹ́ mú kan tó sọ́ọ̀bù wà bẹ́ẹ̀ ànádàmà ó ti kábàámà òun gan tó bá ó ti mà fóun ọlọ́run pè wọlé sòrò lọ́pọ̀ ní ti sọ fún bọ́ọ̀lù ó ní òun ṣe kan yẹn mọ́ láàrin oṣù méjì mẹ́ta ó fún para sí bẹ́ẹ̀ تلكاية وكلغة الكيائي يعني كلي كنا أحباب الكلي القوة تلكاية جدا نعم، لا أعرف بأي قوة يزي يا داني عشي قوة أو أعفاء وزي التربية أو أعطاء وزي أعفاء الالوكيشن إنو أرسل بأينا حتى أعطاني من ليلة والله àwọn ọmọ táwọn ọmọ ní máa jalè ọmọ yóò kí tó lé o gbogbo ọ̀pọ̀lọpọ̀ òbí látàrí ọmọ wọn wà para sọ́wọ́ ẹgbẹ́ lè wọn a máa ọkẹ́ ọmọ ìwà láàrin ní jalè èyí tó lé ọmọ kéèké máa jalè kò pọ́sibú náà ọmọ kéèké lè jalè ẹ̀rọ ọmọ ìgbàlú lọ́nà òbí ìjọba ọdún mẹ́fà lọ́wọ́ ní àjálẹ̀ ẹgbàlú iṣẹ́ máa pọ̀ owó lára nílé ẹ̀rọ àwọn ọmọ ìgbàlú ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa ń fò lè lọ́wọ́ mọ̀ wọ́n sì ń gẹ́rù nípa wọ́n sì ń fò lè lọ́wọ́ mọ̀ yóò ya ẹ̀ẹ́dẹ̀ kọ́mọ̀ tó ń tẹ́ fún ẹgbẹ́ jùlẹ̀ máa ń lè gan àbí ẹ̀yẹ ẹ̀yẹ lọ ní tàbí kó fẹ́rẹ́ bò ó ní wá ó ní lọ́ọ́ kí ló pàtàkì ẹgbẹ́ ń jáde àwọn kan àgbàbù yẹn lẹ́wàá kéde lúlù tí a bá ti ń lu ọmọ jù tí bá ti pọ̀ jù tí a ti ń lu ọmọ ọmọdé àwọn kan àwọn kan fẹ́lẹ́lẹ́ bí yàmọ́ gẹ̀ẹ́gẹ́ kó bẹ̀rù owó fẹ́kẹ́lẹ́ pẹ́pẹ́ fún mọ́ lúlù tó bí ọmọ bíbí ló sọ rẹ̀ tọ́jú ẹ̀dì lúlúlúlú ọmọ tí a lù bá ó wá tẹ́wàá tó wáyé bàbá tí lọ wá jọ wáyé gẹ́gẹ́ ó tó fún pátápátá náà ní èyí tó wá lágbàjú náà ní fẹ́rọ̀gídé ìgbàlájọ́ kẹ́kẹ́ nàmí wọ́n ló dìde lọ́wọ́ lọ́wọ́ wò lọ́wọ́ yóò wá fídí òkúté tí tí orí tí ó bá lókà náwọ́ mi yóò àgbà ìtẹ́ ìtàn wọ́n bí lọ́kọ̀ tó pàdé wọ́n gárígá ló jẹ́ lórí lórí yẹn so kò wá nílé kí ni ìmọ̀ kò nílò máa ẹ máa wọ àwọn tó máa ti agbára bí àwọn tó máa ń roko gan tó bá fi owó rẹ̀ gbá ọ ní etí kò lókun gbàngàn etí rẹ̀ lè yà tó bá bá ọ lọ́wọ́ àkílódé òun ò mọ̀ pé ẹ̀ka kàn ń sọ́rí bẹ́ẹ̀ ò lè ó ti dá ọ̀sẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ náà lọ́mọ tẹ́ bá ń dojúmọ́ sòkò ní ìkankan yẹn kankan máa so ìgbà tí wà kẹfẹ́ lu ọmọ kí ni àtibábù kan kí ni ń fa àti ti ń jalè lẹ́nu ọlẹ́ ìlànà pẹ̀lú tẹ́bí ìgbà ìfẹ́ta ń sọ yóò àwọn kan tẹ́ ti rí èyí tẹ́ fáwọn èyí tẹ́ solúsọ ọkọ̀ báyìí wọ́n tẹ̀ sí pété ìwà láì ọkọ̀ jalè mọ́ láì gbà fún wọn nínà tún àti gbẹ́rẹ́ fẹ́ràn ọmọ mi àwọn òbí mi òbí mi ń para mọ́ ni ẹ̀rọ mọ̀ ọmọ kékeré ó sọ pé lọ́wọ́ kẹfẹ́ mú lọ́mú mẹ́rin yóò mú ẹ̀gbọ́n náà fẹ́ràn tẹ́ lọ́bí kínúkínú mú òun náà ti wọ́n fẹ́ àti kẹ́kẹ́ ní mú tó ti lérè tí èdè lè dé sí mú pé bàbá dé ọmọ mẹ́rin ní ti mú òyìn ah, ìyá náà tó dé ọmọ mẹ́rin ah, ẹ̀gbọ́n náà tó dé ọmọ mẹ́rin abúlé bá ti rẹ̀ rámpó ti fi ń ṣe díẹ̀ díẹ̀ wọ́n lọ lè mú ata ọ̀sán mẹ́rin pẹ́pàá kí ti rẹ̀ ní òun rò pé ẹ́ eh, lọ́mọ nǹkan tẹ́sí fẹ́ náà ṣe yìí nǹkan yẹn náà ni ẹ máa gbọ́ ọmọ ilé ìwé pé ẹfun ló ń jẹ oúnjẹ yóò bá kò sí bẹ́ẹ̀ bí ti lọ rí oúnjẹ àwọn yẹn jẹ èyí á bẹ́ẹ̀ pé nígbà tẹ́yìn náà lọ tó jẹ tó yó tẹ́yìn náà fi kàn sínú báskẹ́tì fún àti ẹ̀bá ti fi sí ibi tá a bá yé dérò nínú àwọn ẹgbẹ́ bá sàtúnlọ lẹ́wẹ́ àkàtúntò máa jẹ lọ kò sí níjọ bẹ́ẹ̀ níjọ kò sí tí ó tún wá ń jówó ìrọ̀lọ́gbọ̀n àdínkà àwọn tọ̀wọ́ náà bá tó jẹun á fún lóúnjẹ oúnjẹ fún olè kọ́nà ó tún pé oúnjẹ wá láti lé seven oh six bẹ́ẹ̀ bá ti fún omi yóò jẹ omi sí lé o àwọn nǹkan yẹn àtàbù máa wọ́n tọ̀ sí dènà ọdún wa kábàámà ti ni fa dènà gẹ́gẹ́ ní kọ́kọ́ lọ́wọ́ o lè àdúgbòríkọ ní girlfriend tí tó bá ti yára yín tẹ́ẹ̀tẹ́ pé pẹ́pín jà yára yín ọ̀lẹ́ bàbá gi sùn àbí tí kí o ti nígbà ọ̀nà sùn ọ̀lẹ́ ọ̀rẹ́ tó bá wọn ìjẹ́ kẹ́ tẹ̀lé yẹn nínú kẹ́ wá bẹ́ẹ̀ ti fẹ́ ra yín lọ́rọ̀ tó lálàáfíà kẹ́ríkà wọ́n fi lọ́kọ́ láì fúnra yín tí wọ́n ti lé yun kálukú mọ́ lọ kálukú mọ́ lọ sí ẹ̀ ẹ̀sìn bá ẹ̀rọ láwùjọ àwọn ẹ̀sùn náà tí wọ́n yà yẹn ó tún ti sàá àbábọ́ ìmọ̀ òun àbí kó fún àwọn tí wọ́n jọ ń rìn ta òun ìwé gbé kò fún wọn lẹ̀ nǹkan tó wọ́n fà wà ní wọ́n rẹ̀ tún náà sẹ́nu pàṣẹ ìjọ rẹ̀ fi wọ́n lẹ̀ wà láì àtàwọn ah, jà àwọn tí wọn lókèrè a máa jọ jò púpọ̀ tó àjọ ń ṣe é má àjọ jò kó rẹ̀ fàjọ ń ṣe é má ní anabi sallallahu alaihi wa sallam kó fún wa nílùú arákùnrin kan arákùnrin yẹn gbogbo ara ti fi hadith náà kó pa èèyàn ninety nine ọgọ́rùn-ún bí ẹ̀yọ̀ kan yẹn tó pa àbí ẹ̀ bá pè é kan lásán olùwọ́kà ànàmọ́ kọ́tàlá náà sàjẹ̀mí àná àbí ẹ̀ bá pa èèyàn tó èèyàn kan lásán ọlọ́ọ̀ni ẹ̀ mọ bó ti rí ni bó ti kú tó bí bàbá pa gbọ́ ayé wọn ni kí ló fà á ọ̀tẹ́kùn lọ́ọ̀ lẹ́bi ọ̀lá kọ̀ọ̀kọ́ mìíràn wáhìdà gbogbo ọba ti pọ̀ tó yìí ibi ẹ̀mí kan náà ti kéré gbogbo wa adam ẹlẹ́kùn kí àwọn òtún yọ náà kí ni àwọn ìbìrà ọ̀nà ó wá bá kéré ta rẹ̀ débi pé alhamdulillah tí bẹ̀rẹ̀ àwọn ajá adam ó ẹ̀wọ́n fi ṣàyẹ̀ ìgbìlì àṣàìtàn ìlara tí ń bẹ fún lára dámọ̀ kó wá bá dé kó wọ́n pa kó wá padà mọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba kó pa àwọn kan kò kò lè ti ń jẹ́ wáyé ẹni bá pa ìyà ìwọ lónìí wá gbọ́mọ́ tó ti bí ẹ́ kéèyàn máa pa bàbá bàbá kẹrin bàbá kẹrin kéèyàn máa pa òfin mọ́ ti yàtọ̀ wà ń rí yàrá àjẹ́ náà ọdún náà méje méje méje ló sọ́nà kẹta ìlàmìlẹ́mì náà àkà ànàmà kọtàlá náà sẹ̀dẹ̀ ní à eré wa pa ìrẹ́lò lọ́n kọtàlá gómìnà bùtà àndínà ọjà záàrù tí ẹ bá pa mọ̀mọ̀lẹ́ tó mọ̀ pa ọlọ́ọ̀ni jáà námọ̀lẹ̀ kan rẹ̀ kọ́dà yóò sì gbé níbẹ̀ yóò pẹ́ bẹ̀ ni o wọ̀kọ́dọ̀ ọlọ́ọ̀hù alẹ́ ẹ̀rọ sẹ́rí gbogbo àwọn ilé ìyájá tún ní o ọlọ́ọ̀ lè fẹ́ni tí ò bá bínú sí kòbí sínú náà but kẹ́rù ọba ilé bá ti ń gbọ́dọ̀ àjọ ìlú ọba yìí ọmọ ọmọ ọmọ fìyà sí náà ló ti pẹ́ bẹ́ẹ̀ kọ́dọ̀ ọ̀kọ́dọ̀ ọlọ́ọ̀hù alẹ́ yìí yóò tó máa bínú káàrẹ̀ ló pa ìyẹn lẹ́yìn ìdúná ẹ̀ àpò abẹ́túbá ah, níta kò fi náà àdínkù sí ẹ̀ lọ́nà òdìdì ẹ̀rọ kù ó wà lọ́sọ́dọ̀ rẹ̀ kan ó ní kó tọ́ka àfà fún un kí ló bẹ̀rẹ̀ ló tó tọ́ka fún àfà ìgbà tó ń tọ́ka fún ó tọ́ka ẹlẹ́sìn fún gbọ́jọ́ pé láwùjọ tó wà náà lónìí ẹlẹ́sìn làwọn gbé láàfà àdáfà ah, màmá o nítorí màrí ọkùnrin mọ́kálíkì lọ́sí lápẹ́jú ìlú àbọ̀ lọ sùn ó ti sẹ́ńtì ọ lé bọ̀dá kẹ́lẹ́ kan ọkọ̀ mi kẹ́lẹ́ kan náà bí ọ màtí yọ ọbọ̀ta àwọn súnnà ọ̀nìyàngbà ọ̀pọ̀ láwẹ̀ ẹ̀kọ́ yẹn lẹ́bí dáadáa kí ó fún ọjọ́ ẹ̀ẹ̀ àjẹ́wò dákanú àbá àbá àbá àbá àbá àbá àbá iná ló pọ̀ jù láyé lónìí àwọn amúnlòmú tẹ̀lé ẹ̀sìn ọlọ́run òun yìí sábà bámúdájọ́ wa lọ́pọ̀lọpọ̀ ibi àtẹ́mẹ̀tẹ́ mọ́mọ́dájọ́ wa lónìí náà ìmí àti ẹ àwọn ti dìbọn béèrè béèrè ọ̀rọ̀ ẹ̀dùn lọ́wọ́ wa àwọn ẹlẹ́sìn táì sábà òun nìkan ti bàjẹ́ lónìí ọmọ kan jọ kan mo wá rí ẹ̀rí ẹ̀rí tó pẹ́ ẹ̀rí ẹkún ni o ẹ̀rí ẹkún ni o tí ìbá ibi alìkù ti kọ́ mọ́ tọ́bálẹ̀ kọ́ alìkù lè dàpọ̀ àwọn bọ́lẹ̀ kọ́ alìkù náà yóò tàbí àwọn báyìí ó lè gbà mí sí kí olórí yìí ó lè kọ́ ní wọ́n bọ́ jàkàjàkàjàkàjà ọ̀dà tí ò sí àárín lánàá nìkan bí ìrọ̀dá àwọn yòókù rẹ̀ alọ́yẹnjú mọ́sálà kan bẹ́ẹ̀ ni mọ́sálà mọ́sálà tí mọ́sálà tún lè níjà ó láwọn gbólóhùn tó sọ nìyẹn

ìbẹ̀rù ọlọ́run ni wọ́n èyó tí wọ́n èyó kìí ṣe mà ìbẹ̀rù ọlọ́run tí wọ́n fi yó ọ̀tọ̀ ni bẹ̀rù ọlọ́run ọ̀tọ̀ ni kí ọ̀tọ̀ ni máa wọ́n bí ẹ bá ń fi bẹ̀rù ọlọ́run lásán ní ṣe lọ yóò sì fi ṣe kúti lóṣè gbogbo àwọn ẹ̀sùn fi tẹ́ rí òun ni ìbẹ̀rù ọlọ́run tí wọ́n fi sinmi ọlọ́kan náà fi ṣe lọ ìmájì kí ẹ̀rọ bá ẹ̀wọ̀n ló ẹ̀ gẹ́gẹ́ láwẹ̀ bá kí ẹ̀rọ bá ẹ̀fọ́ láàrin 40 days ní òṣèlú jáde lólé ìbẹ̀rù àmọ́ kò sí mà fún tó bá dájọ́ láì wó ọlọ́wọ̀n níbo ní ọlọ́run kọ̀kọ́ ìyẹ́rẹ́ nílẹ̀ wó iná rẹ̀ sòté ni ó ní ní àwọn ah, ọ̀lẹ́wà borí jẹun ọ̀lẹ́wà borí jẹun gbàgbé ẹ̀ ah, àyàwó àkà wà á rí bẹ́ẹ̀ nídìí àmọ́ ni mo ṣe náà ó rán 99 jẹ́ ìtajẹ́ kó jẹ́ ọ̀rẹ́ kí ni mo ṣẹ̀fẹ́ àwọn pé ibi máa ń bí túbá kí ẹni rí kírẹ́tì gẹ̀rẹ́ kí ni ẹ̀dẹ́ ìwà lọ́kàn rẹ̀ olúwọ̀ bá rẹ̀ rẹ̀ lórí lápapá ń tọ́ka ní sáfà wọ́n tẹ̀ wá ń tọ́ka rẹ̀ tó ní mọ̀ tó mọ̀ ká ẹ̀ tó náà ọlọ́wọ́ forí jẹ́ ọkọ̀ ojú sí ẹ̀sẹ̀ tí yẹn máa ń tẹ̀ láyé bọ́ọ̀rọ̀ ẹ̀dẹ́ kíni èbúrí jìyàn ó wá ní àmọ́ tó ṣe ó wá kó tó ó ti di bí àwọn ọmọ jẹ́ ẹ̀kọ́ tó bá ti ti láàárẹ̀ ó ti ṣe tó kékeré sọ fún ìjókòó tó ṣe ní ẹnu míì tó ní ìdìbẹ̀rù kó fẹ́ẹ́ sún náà ó ní kó ṣe tí ní kọ́kọ́ kò lé o kakọ́ ògbóná àwọn òbí ẹ̀sìn wà ń bẹ̀ ní o but ó ní ìdẹ́nu mi ò ti ṣe ń di environment ayáwọ̀dé lọ gbé ẹlọ́ tẹ́gẹ́ lọ gbé ní broda ẹjọ́ lọ bí ọ̀dọ̀ broda yẹn ẹ̀wọ̀n tó máa ń tọ́nà broda wọn yẹn yóò fún láǹfààní àti ẹ̀sìn ẹnu mi ẹ̀fọ́ mi change òun ló fi jẹ́ pé wọ́n àti àwùjọ àyí tí máa ń ṣe kù lára tí máa ń ṣe wọ́ra gan ẹ̀ẹ́dì tàbí tí wọ́n gbọ́wà tí ó ṣe wọ́ra yóò ṣe wọ́ra gan èyí ó bẹ̀rẹ̀ ní kánkán òun gbó òun jáde tó wọ́n gbọ́wà tí mọ́sálásí tí wọ́n ti kí ẹ sáté tàbí one point two yòókù báwo ló bá lè rí i kọ́kọ́ bá tọ́ọ̀mù ìgbàlá ṣe àwọn àdúgbò mi bẹ bẹ́ẹ̀ máa ń pàdé obìnrin ló ti báyìí ẹ̀ nínú ọdún sí sí. èyí lè jáde lọ sí lọ́lájú ní títà pariwo àti o kí n tí ó kọ́kọ́ rí láyé tí ó kọ́kọ́ bá yẹn rí òun kàn obìnrin tó pariwo àwùjọ tó wà yíò dá kó láwùjọ change environment rẹ̀ sábàwùjọ yìí dá ní inú kọ́ ti gbọ́ pé àwọn kan pààyàn mọ́tẹ́kẹ́lẹ́ wọ́n ti pàwọn náà àbí kọmọ́ èsì pàjọ ẹ̀kan lọ tó èmọ́ kó láyé ọwọ́n tó ń kọ gọ́rùn ẹgbẹ́ àwọn ìjọba ayé àtẹgbẹ́ ni òun ní àwọn tí wọ́n gé ní òfin pọ̀ bíkọ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ti dínkù wọn ò dínkù wọ́n pọ̀ sí ni bí wọ́n ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀dárì àwọn lè kéwú bí wọ́n ń provide the garden garden. jáde lè tó báyìí wà láì àwọn tó ń gbé ní òkú náà provide jáde because ẹni máa ń sáré kéwú lónìí tí ẹni péré kéwú súnà ó ní súnà kan lára kò sí nǹkan fi tó bẹ́ẹ̀ tí ó bẹ̀rẹ̀ tó ṣe ọ̀rọ̀ sáà jẹ́ ń sùn oríṣẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ tó tó wọn tó ń ẹmọ tẹ́tẹ́ àwùjọ ayé ọ̀dá ọkọ̀ àwọn àná sọ sí ọlọ́run àwọn agbọ́n fẹ́ nìyẹn sọ tí ó fi pé ìwọ gan tó bá rẹ̀ kó lòtọ́ fẹ́ tó bá ní kọ̀ọ̀tì nǹkan yóò rọ̀mọ́lá lè gba ọ̀gbọ́n kó láwùjọ yìí wọ́n lè kó kó owó dúkìá owó ti rí bẹ́ẹ̀ kó kàn kó lè máa lọ mo á sọ lẹ́ẹ̀ka pé àǹfà mo á sọ pé ewu tí ń bẹ́ fi kéèyàn máa dájọ́ tó bá ewu lálá ni o àti ọjọ́ kó arákùnrin ti pé sáré ọjọ́ kó ti pé sáré ní wàá lọ ìlú sáré kó máa lọ ìlú àwọn lọ ìlú adéwà pàṣẹ kò fa sójú ọ̀nà kò pẹ́ tó gbéra lè lò pa àwọn mọ̀láìkà tó lọ gbé ẹgbẹ́ àwọn èèyàn ẹni méjì náà ìgbà ẹni méjì làwọn náà ṣèkí ọwọ́ sẹ́rí àwọn mọ̀láìkà tó lọ gbé èèyàn rí àwọn dé wọ́n gbé wọ́n lè yàn àwọn ni àwọn tó ń gbé yàn fún náà dé wọ́n láwọn gbé àwọn làwọn gbé eléyìí wọ́n máa ń jà níjò ní ìṣèlú ẹ̀ sálọ tó pàkan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ó ti bẹ̀ẹ̀ ni ó ti túbá ó wá túbá kò wò sí ma ó ní bẹ́ẹ̀ ni ó ti túbá wà lákìlẹ̀mù yá àmàlì àmàlì kọ́yọ́n kọ̀kẹ́ tí ì dáadáa kankan ṣe lẹ́yìn lè yìí sí àbẹ̀lẹ̀ àtàwọn àfàmàlà ọlọ́bà rẹ̀ síra ọlọ́wà ní kúmọ́lá kan wá ọlọ́wà ẹ̀wọ̀n bí ti ń lọ ìlú àwọn èèyàn rẹ̀ ẹ̀wọ̀n ìlú àwọn yẹn tó ti kó ẹ̀wọ̀n ibi tẹ́ bá yẹ kó súnmọ́ ń bẹ̀ ẹ̀ka fún àwọn ará bẹ̀. ó lè jáde nílé ní ẹ̀wọ̀n tẹ́ bá wọ́n ló sọ fún ìyá sí ìlú ìlú ìyá sí látara dára tó wọ́n fẹ́ sí àníbi wá ní ọlọ́wọ́ pa ilẹ̀ wá pa ní àfẹ́ hànàlá fàáàrí ìwà ìrìn ọlọ́wọ́ pa ilẹ̀ ọlọ́wọ́ bá wọn ní sàmùsùn wa àtàrí náà lábẹ́ kàbàlá lábàlá àti túbá ló yẹ wọ́n máa lè wá túbá ọlọ́wọ́ bá yóò kí àìbọ̀ lè lọ́wọ́ ẹ̀wù tí ẹ̀wù tí ìbá tí ó wá bàyọ́ sí ọlọ́wọ́ pàtẹ ó ní kílẹ̀ òsún ilẹ̀ ti gbà òsún ó wá súnmọ́ ìlú ti lọ àmọ̀láìkà ni wá gbé ọlọ́ọ̀dẹ́ ní ìyẹ̀wò ìta bá wù wá ní lónìí kálukú wá káwọn táwọn rẹ̀ sí káwọ́ àwọn láàrùn ọ̀rẹ́ ọ̀rẹ́ ló kó bẹ́rù mi o ọ̀rẹ́ ló sọ ẹ̀rù ìdílé rẹ̀ o wọ́n kà mọ́ sọ́ta náà ni òun pa ìfẹ́ tẹ̀lé àwọn sọ́ọ́ bá ti ń bá nínú ah wọ́n àwọn sọ́ọ́ àwọn ọ̀rẹ́ tó bá tẹ̀lé bí wájú sọ̀kan tẹ́lẹ̀ ń gbà ọdún mẹ́ta tí ó wá dábẹ́ láàrin wọn ó yẹ wọn yẹn ah ta lọ fúlọ́ọ̀kù láàrin ẹ àwọn ọ̀rẹ́ ti àwọn àbábọ̀ ni ẹ àwọn ọ̀rẹ́ kò yẹ láwọn ọ̀hún kọ́là bí òbá súnmọ́ bí òbá súnmọ́ ìlọ́wọ́ láwọn eléyìí yóò dà sára ah ó lè á mi ní wọ́n ti wọ́n ti àfáàlọ́sì ọ̀ káwọn ìjọ tí ó kọ́ já rẹ̀ bóló ti tẹ̀lé wọn lọ́nà olúwàgbé àà ní gbogbo wà láti jọ yìí tẹ̀fẹ́ tẹ́sì mọ́lé kí ìrákùn rí kí ó bá rí kéèké mọ̀ bò wá bóló ti tẹ̀lé tẹ́lú ti tẹ̀lé ibú nìyẹn ìmẹ́kì ẹmọ bá ẹmọ ṣe lérí mọ́lọ́ ṣe lérí ẹmọ fún àwọn ẹmọ ṣe lérí wọ́n ti lérí ibú èèyàn díẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ tẹ̀lé tẹ́rí wá ni ìmọ̀ ń nù bí ìbá di oṣù náà fọ́ bá fi lọ rìn láàrin àwọn tí wọ́n jẹ́ bàjẹ́ fún àìlóògbé èyí wá lè wà lọ́rin ọdún mẹ́ta láàrin àwọn oṣù náà tí ò lè fi náà sí ẹ mọ̀ pa ni irọ́ kò ní pa ẹ mọ̀ pa ni àárín ló sì wà kò sí ní pa bọ́kù wá sílé súnà ìbá sọ́rọ̀ pọ́ lọ rìn sáàrin àkòlẹ́ ẹ̀lẹ́lọ́mẹ́ta láàrin bàjẹ́ àwòrán lásán ni ó kù àwòrán látọ́ ní okùn mórí ọkùn lọ́jọ́ kan ọ̀rọ̀ tó padà gbàdúrà rẹ̀ léṣe o ìgbà tẹ̀lifíì tó tẹ̀ bẹ̀rẹ̀ yẹn ni ìgbà tó tẹ̀ sẹ́jì kan kò lè wùsí sáàdì tẹ̀lifíì bá bẹ́ẹ̀ ni tẹ̀lifíì tó tẹ̀ lórí náà àjò kan bọ̀ àwọn èèyàn lè sáàdì ẹ̀mí àwọn tẹ̀lifíì láwòrán rẹ̀ mo rọ màkà jò níyìí mo fẹ́ máa sọ fún ni òun ti kò lè ẹ̀sẹ̀bẹ̀ ẹ̀sùn náà wá gẹ́ lọ sí tọ́rọ kò sí orílẹ̀ wìtáàdì ma alẹ́sọ̀tọ́lá alẹ́bì ní ẹ̀sìn ni ó máa gà lọ́bọ̀ bẹ̀rẹ̀ ènìyàn ẹ̀ ní máa lé bí ẹ̀sìn àkẹ́sà àtúkọ́ àbúrí yìí ọmọ yẹn bó ṣe bẹ̀rẹ̀ báyìí ní sùtàkì mọ̀ṣàlá gbogbo ayé ti bẹ̀wá lọ ní ìlú ní alẹ́ ẹ̀mí di alábẹ́jọ́ bẹ̀rẹ̀ kì í pọ́n mẹ́ta wà láì fún ojú ní ojú ní ilé ó bàbá lọ́kàn jẹ́ ọmọdún ní ilé ní gbogbo mídíà rẹ̀ ìrí súnà ní ti kò lè pẹ́ because kò lè padà wáyà yìí náà kò sí tí ó lè ti padà sí ìgbà yìí kò rí ṣe ẹni tí ò bá ti padà gẹ́gẹ́ lórí fi padà sí bọ̀ tó fi lọ́wọ́ sí ìyà yìí ó ti lọ́wọ́ sí ọmọrù ó ti lọ́wọ́ sí táńkẹ́ kò kò ní ti fi súnà ó wá ní tó ń lọ yìí àbápọ̀lẹ́lẹ́ yóò ẹ̀ẹ́dọ́gbọ̀n kò léwu táńkẹ́ because oh, ọ̀

àtàmìnà àtàmìnà lọ́kọ́ ẹ̀hẹ́ lọ́wọ́ ọmọ ìlàkùnkẹ̀ fi ẹ̀mú wá rí omi wọ́n wọ́n pè wọ́lá ẹ̀ sọ fún ni because kò lè kò tí ó lè ṣe olè padà sí mọ́ ó ti wá wọ́n mo sábà sọ̀rọ̀ wọ́n á fara àtà ibi iwájú eh, complex mo fi ń yọ eh, alájà complex mo sábà ní kò sáà fàájọ́ lẹ́nu àkójú ẹgbẹ́ tèmi kò sáà tó ọwà kọ̀mọ́tébù bó tó bẹ́ẹ̀ tó wà nìyẹn ọlọ́pàá gbàdúrà yẹn dáadáa tó bá yẹn ní ọlọ́pàá gbàdúrà rẹ̀ àwùjọ ṣe pàtàkì àwùjọ tọ́tẹ́ máa rìn sí táwọn ìyàwó máa rìn sí táwọn ọmọ máa rìn sí ọgbọ̀n ìyá àwùjọ tó dáa àwùjọ ní mọ àwùjọ bí ká environment olóògùn ti sọ ti ń rí àwọn ẹ̀lẹ́dínlábòfin àbẹ̀rọ̀ lọ́sàjá ó sì wá lẹ́rú tí ó túbá àtúfàyè lé ọlọ́run tí wá lẹ́rú tí ó túbá àtúfàyè lé ọlọ́run níta kù sí ọlọ́run nígbà ọlọ́run náà jẹ́ pé àkùsí kù sí ọlọ́run lọ́sàjá ọlọ́run fún aláṣẹ kí ilé ọlọ́run aláìláì lọ́lọ́run صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت والسلام عليكم two, three, number one, four, five, eh? Eh? Okay. Voy a probarlo. No, ya no hay ninguna, pero acá va a ser No, bastante. Ahora tiene, náà ní àwọn ẹ̀wọ́n ní ẹ̀rí pàdánù èyí náà lè fẹ́ tó bá ẹ̀yàn tó ní ilé bẹ́ẹ̀ tó ṣe fún yẹn ìlú lè bá tó yàn àgbà lẹ́sẹ̀ náà kọ́ ẹ̀yàn tó ṣe fún yẹn lọ ẹsẹ̀ ẹsẹ̀ nínú àwọn ẹsẹ̀ tí ṣe ọlọ́dà rẹ̀ òní ìdìnnà wa tó lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó máa ń ṣe ìdìnnà wọ́n jọ máa ń àgbélọ́dọ̀ ara wọn ni boyfriend girlfriend lọ kámánìrì kò rí pẹ̀ sẹ́kún wá rí pẹ̀ kárí fún ìpá fún ìyẹn bọ́tọ́jọ́ jò ń bọ̀ àwọn méjì jọ jọ náà bá rẹ̀ àyíká túbá túbá rẹ̀ fún ọlọ́run kan. Wọ́n ní àti ní àfẹ́ràn fún lọ́rọ̀ fún ìgbà túbá àwọn olùlàjọ́ tó kọ́nà ọba kó ti wá ṣẹ́fẹ́ kó ti wá lẹ́nu ọlọ́run mẹ́rin ọlọ́run ní kó ti wá lẹ́nu tútúbá tó ń ló mọ tí ń jẹ́ tútúbá tó ti alẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn agbẹ́lẹ́ mọ́ kẹ́kẹ́ tútúbá pọ̀tọ́rọ̀ bá fi wá kó Thank you tó ń ṣe ó yàtọ̀ sí àwọn tí wọ́n bá sọ̀rọ̀ lápẹ̀lú àti ẹni tí wọ́n bá yà sọ̀rọ̀ tí wọ́n á sọ pé wọ́n bá kàlàyé àwọn ènìyàn tí wọ́n bá yà ní ọ̀rọ̀ tí wọ́n á sọ tí wọ́n bá gbé láwọn ọmọ lẹ́yìn rẹ̀ bá gbọ́ yìí pé ọmọ ti bá ti sọ àwọn tó gbé pé òun bá pàdé ní àwọn ìwà àti ìfẹ́ ní àwọn ọmọ tí lọ́kọ̀ sábọ̀ sí ó nípa ìlú ẹ̀rọ tó pàdé ọkọ̀ láti ìbò ní láti fi kátà ń sọ ní pé fárúmọ̀ yẹn sọ̀rọ̀ kẹ́ẹ̀rẹ́ ọmọ bẹ́ẹ̀ ni mama yẹn sọ̀rọ̀ ẹ máa ṣàlàyé pé ájírù báyìí because àwọn kan máa pèjú ájírù wà ní pé ìmọ̀ lábájá sáájú lábájá irú kílẹ̀ nìyẹn ṣe gẹ́gẹ́ tọ́pájírù fún àjẹ́ kí ni pọ́pọ́ ṣájírù tó tó máa ń ṣàlàyé rẹ̀ ẹni kó ní kẹ́ẹ̀ máa ṣe rárá wà àti ájírù kò yóò dé àbúrò àwọn ìṣòro àwọn ọlọ́wọ́ nípa ọ̀rọ̀ òní but àwọn òṣèyàn náà rẹ̀ ó náà láti hajjú náà hajjú náà so ẹ̀tọ́ bá ti rí dẹ́gbẹ́ ń bá wọn bí díà bá dé ìlhàkùhù bìhì ya lẹ́mọ́ tẹ́rẹ́sì irú stage wo ni irú nǹkan yẹ wo ni so fẹ́rẹ̀ lómi wọn lọ́kọ́ ẹ̀tọ́ fi lè rí mọ́sáàdì Fatima lásán tí ń lọ bẹ̀ ìfúwa ni ní mọ́gbàgbà díẹ̀ ṣé gbogbo àti wọn máa ti náà wá ní tó bá ní sí

kódà tí ò gbé mọ́tò ìlú ìlú ti gbé jẹ òun fẹ́ dáàbì àdúgbò yìí ó ti wá wá ní tó dé tó ti ẹ̀ wá ní ilé ìbámu yìí wá ní wá ní òun tó tó ti wá ní tó tó ti wá ní òun ẹgbẹ́ wá ní àkíyèsí ìmọ́tò tó ti wá ní sí èyí lọ́wọ́ àrùn àdúgbò yìí sọ ìgbàlúwà ìdíwọ́ alẹ́ ìlú wájú èyí nígbà wà á padà sọ ìdílé ìdíkọ̀ ló ṣe ṣe àfihàn wá sọ ìdílé ìdílé ìdílé ìlú wá ní ọlọ́sìn ìwọ̀n pẹ̀lú àdéhùn ìdílé ìdílé ó dàbí òun ìgbà wáyé sọ ìlú márùn-ún báyìí ó lè máa tún orí mọ́mù tí ó máa àwọn apákanú dájọ́ ẹ̀sìn pẹ̀sàlàyé tòsí ẹni kí ó lẹ́yìn rẹ̀ kò ní ẹ má kí ó lẹ́yìn rẹ̀ ìmọ̀ ní òun máa tí ẹ bá ti lè wọ̀n kí lẹ́lẹ́ abẹ́jọ́ tàbí pé àwọn afá àtàǹṣù lẹ́yìn wọn ti mọ̀ kánù ní bẹ́ẹ̀ náà afá ayé lónìí pé ọ̀pọ̀lọpọ̀ kan àwọn olóòmọ́ làwọn ọ̀gbọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ náà nǹkan tí ó mọ̀ pé kò mọ̀ nǹkan yẹn pé ah, ó yá sí tuntun yọ̀ wá mà so kò mí kí ẹ̀ lẹ́kún lẹ́yìn wọ́láwù Thank you.

ìyẹn pé mọ́tàlá ní ìbéèrè da ọ̀rọ̀ rẹ pé àwọn àfa wọ́n ní àfa lórí ẹ̀ nígbà tí wọ́n ní kàn sọ àwọn àlàyé àfa lórí ẹ̀ ní bẹ́ẹ̀ náà àfa sọ pé sáfù yẹn tó bá ti sáfù bá ti dájá pé láti dẹ́rẹ́ tó mẹ́rin ní mà kí pé àwọn kan ti rí i pé gbogbo wà ní bá ti rẹ̀ ní ní sáfù tó ẹni ní ẹgbẹ́ òṣèlú tó mà kí ó tó mà kọ́sùn náà pé wọ́n lè gba ọlọ́sùn má lè sùn wá. onígbà tí táwọn mú wa òun làwọn àfáà tí wọ́n á mú ọjọ́ mẹ́rin yẹn àwọn tó wá lọ́wọ́ ìrírí alẹ́bíṣọ́ lọ́nà sọ́lá ó lọ́rin àjò tó ṣe bí 19 days gbogbo 19 days yẹn ó ti kọ́sùn 21 ó ti kọ́sùn 40 ó ti kọ́sùn 60 ara wọn sọ hábà wọ́n ti 2 years wọ́n bèèrè tó ààbò wọ́n bèèrè kọ́sùn ó ti kọ́sùn ṣùgbọ́n wọ́n á ní ọ̀rọ̀ àwọn àpá tí wọ́n á ní pé tó bá ti jọ́ kẹrin kí wọ́n tọ́pẹ̀ wọ́n ní gbogbo àwọn ọ̀rẹ́ àgbẹ̀jẹ́ ìdáná lè ṣe àwọn sọ́wọ́ àtẹ̀lé wọn ò tí ìgbà pé àwọn kólóòdì tó náà láyé pé wọn ò tí bàbá pé àwọn òdòdó àwọn òdòdó là àwọn òdòdó tí wọ́n náà pé màá di mẹ́tọ́ báyìí fúnra ẹni ìdáná náà sọ láti náà ti jáwó wọn ti pàmà sí ìyẹn fún yẹn pé ẹ bá lọ pé náà ah, mo lọ sábò pẹ̀lú gbọ́dọ̀ màá dé fẹ́ẹ́ fi sàn yìí ó sì lọ bá lọ sí ẹ láti àwọn afáàtọ̀ lé pé ẹjọ́ mẹ́rin ni. kódà ní ìran àti èyí mọ̀ ọ́ pé sábà lọ sí èyí náà ọdún ajẹ́mọ́ ní púpọ̀ jáde lórí obìnrin bá jáde lórí obìnrin ajẹ́mọ́ ní sílẹ̀ ní òfin ọdún tó dé ọdún ẹni olú ẹni yẹn ní wọn ti ti ní. àwọn kan ní wọn ìjọba so èyí tí ẹ bá rí pé àti pé tó ní ìkìnnà ṣẹ́gẹ́sì ìgbéyà ó ní bí ó ṣe ń tọ́ lọ́wọ́ tọ́lá bùsọ̀ ọ́. Èmi ò gbọ́ rí náà síbi àmọ́ ìdájọ́ gbogbo mẹ́rin. Ìgbọ́ àdìsí yẹn rí. Ìgbọ́ àdìsí yẹn rí. Ọlọ́run sọ̀rọ̀. Gbọ́dọ̀ nínú wa ẹbí ìdábàlọ́bà ìbí rọ̀ pàlọ́ ìwọlé ìbí àdéhùn ìyẹn ní ìgbà ìṣẹ̀lẹ̀ náà ní pàlọ́. Thank you.

gbogbo yẹn ti mọ̀ ní ewu ẹ̀yẹ ara ṣé ẹ̀jọ́ àwọn ọlẹ́kùn yẹn ti mọ̀ nípa ẹgbẹ́ ìfà ní ilé àlọ́ na nípa ẹgbẹ́ ìjàmbá béèrè nípa onírìn àjò tó bá jẹ́ onírìn tó bá ti kí díẹ̀ náà lẹ́yìn ìmáàmù yóò kí pèsè tàbí jẹ́ mọ̀ lókè tí ó kí bẹ́ẹ̀ ọ̀tọ́ làbí àjẹ́ òfà àtẹ́jọ́ máa ń dá sí àgbékò ló ṣe ìmáàmù àgbà àtẹ́jọ kúra wọn lọ náà ọjọ́ jẹ́ orílẹ̀-èdè ẹ̀ àwọn ọmọ ẹ̀jọ̀ kọ́sùn bí náà bèèrè ní pé igbó ibi rìn rẹ̀ pé bó láti ọ̀pẹ́ lágbájá ìyàwó wa ní lágbájá tẹ́lẹ̀ lónìí báyìí méjì ni àwa tí àwọn èèyàn rí bákan náà tí wọ́n fojú kan wà méjìlá kó sí báyìí mẹ́ta ni méjìlá mímọ́ bàbá ìwà máa fún sẹ́fẹ́lẹ̀ kẹta fún <laughs> so èyí tẹ́ èyí tẹ́ pẹ̀lẹ́ kẹta náà ó bẹ̀rẹ̀ bá kan náà ni mo kọ́ wá sí àbá kan ọ̀rọ̀ yẹn ti two thousand and uh, fourteen òun ìṣẹ̀lẹ̀ ti ní ilẹ̀ lọ́bàá wa èyí táwọn náà yí lọ́wọ́ ẹni lè yìí ó ní ẹni yẹn mr k wíyẹn mọ kàfàlà yẹn kàfàlà yẹn tó lọ́sí di ìkírò tẹ̀bùdẹ́ wọ́n ní ẹ wá ní tẹ̀bùdẹ́ gángan wà ní ìdàgbé tẹ̀kì láti kéè mọ gbàdára yẹn tó ọmọ ẹ̀ onímọ̀ ní mọ̀ níbi sí tẹ́ kàfàlà yẹn tó méjìlá yẹn pé inú kọjẹ́ sálàfí àbí kọjẹ́ ìfòwárí méjì nìyẹn èyí tàbí wọ́n pẹ́ pé yá sálàfí ilẹ̀ fún àwọn wá àwọn àwọn kan serious sálàfí ẹni yóò dandan ìgbóhùn kanúwọ́n ìyẹn dandan bí i àyè because àwọn sàábà sálàfí ni wọ́n tí wọ́n bẹ́ẹ̀ àwọn sàábà àwọn tó yẹ serious àwọn tó wọ́n bẹ́ẹ̀ àwọn serious serious calamity ní ìmájẹ pé ìmájẹ ìyàwó kò lè bọ̀ sí ìrànlá bí ẹni tó lè gbé ìwà ni òun náà tó kéré kàdàdà fáwọn èèyàn kí ni ẹ̀mọ́ ọmọ kí nǹkan dára lójú bí ó ti dábìlì pé wọ ẹ̀fù ní ẹ̀mọ́ kílíà ní lápòjú eléde yìí inú àwa ní lápòjú èmi pásínálì tí ẹ̀mọ́ ní ìwà ni mi ó dára lójú pé àìlè ah, jẹ́ ìwà ni wọn àfilọ́bà nítorí pé àwọn tí wọ́n bá ìfowá ní ṣe wọ́n jẹ́ àwọn àfihàn súnà mo gbà pé ìbá wọn ṣe wọn ní kò tó kéde kò dáa àbẹ̀kọ́ bọ́n kò dé jẹ́ ìkáwá láwọn ènìyàn náà ti fi ìfowá ní pẹ̀lú jẹ́lí tí mo ti sàpẹ́rẹ́ fún ọkọ̀ àpẹẹrẹ hàn yín àpẹẹrẹ tó kọjá àpẹẹrẹ sí àwọn àpá àwọn àtẹrù àwọn Albani ìdí ọ̀tọ̀ Univers ìdótọ́rí Mauzari ìdótọ́rí kọ́dà ṣe òun ọ̀bẹ̀rẹ̀ because àwọn ọ̀rọ̀ afá ìta máa mú àìyí ẹni mú ọjọ́ òròbí kò sínú Nàìjíríà kò sínú Nàìjíríà pé ilé òròbí tó bá ìjọ wáyé lọ́jọ́ láì kò sínú Nàìjíríà láwọn míì nínú àwọn ọ̀rọ̀ tẹ́gbẹ́tẹ́ báyìí ní so èmi tí wọ́n tàbí àwọn ènìyàn wọn ti ọwá nígbà mẹ́ fọ́ sí ẹ̀gbà pé ní òkú bàbá ń fi náà ti ọjà rí bọ̀dúnmọ́lá kò yọ ọ́ kò nù súnà ìsọfúnpọ̀ yọ ọ́ nù súnà gẹ́gẹ́gẹ́gẹ́ ló ti kó àà láti fi mistake bọ́ ọ̀dọ́ bẹ̀ láìláì káfíbẹ̀ ní kò ní sẹ́ni kankan láyé máa tó di ẹ̀rí mọ́ wa. àníjẹ́ tó bá yẹ pé nítorí pé à ń sọ̀rọ̀ mọ́ni hajj nìkan làwọn fi ń yọ ẹ̀kọ́ pé fóònù sálà fóònù sálà kò ní sẹ́ni kankan nínú èmi súnà ti di sálà lónìí kí ló fà ẹnu àwọn àfáà tó máa ń sára nípa bí wọ́n ti máa bá wọn ẹ̀rọ sára àwọn ẹni àwọn alìmọ̀kọ́lẹ́fìn àwọn tó máa jẹ́ mọ̀kálí bí wọ́n ti máa bá wọn lò wọ́n láwọn bá wọn lò bí é mọ́jáàtù sábàbù ni pé àwọn tó bá jẹ́ mọ́kì àwọn tó bá jẹ́ aláṣìṣe náà ń sún náà á máa bá wọn lò wọ́n kéde yìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí lápò yìí nìyí mọ́ni á ju wọn nìyẹn ẹ tí wọ́n máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ kí ló dé o ẹ kún ló ti kó lè múná dùn òun náà ti di ìwádìí náà wọ́n ní ájú báyìí báyìí tí ẹ̀bá tí wọ́n ti lé tẹ́lẹ̀ gbogbo ìwá ni ẹ̀ lọ so kìí sọ ní máa ń pè ní ìwà lásìkò àyẹ̀bọ̀ àfẹ́ríkì àbò tí wọ́n náwájá ìwà ni lásìkò yìí ẹ̀wọ́n gbàgbé ìwà ni ẹ̀bí ẹ̀bí ẹ̀bí ẹ̀bí kí ló ti kó sí ìwà ni ẹ̀bí àwọn abẹ́rẹ́ báyìí báyìí báyìí but mistake ni pé sáàtọ́ ti ẹ̀mọ́ tó lè sọ ìdí ìwà láti mistake ńlá lánìí yẹn láti ṣe olóṣèlú wà láì àbí ẹ̀ka lọ kéwù nítorí ẹ̀yẹ ju wàhálà yìí èmi ò rí nǹkan tó lè gẹ́ bí ẹ̀láyáyé tó ń lù ẹ́ ti fẹ́ àkọ́kọ́ bàbábọ́ akọ́ àkùnfíṣẹ́ tí ìgbà tó dé sọ́tà fún àwọn èèyàn ìjàbàtà kí ló padà ẹgbẹ́ ọ̀yọ́ mọ́ ẹ́ kéwú padà ẹgbẹ́ ilé yìí náà yíká lọ kéwú tí àtàlù bá ti kéwú wọ́n ló mọ ká fún ààrẹ ó sì máa rí gbogbo الله على نبينا محمد وفي الله وبعلا Irú bẹ̀rù rẹ̀ ẹ mọ́ sọ́bá wọn ohun, àgbàtẹ̀ sí orí ọ̀bẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ yìí. Ìbéèrè pé ìyàwó ìjágbó àbíyàwó ọ̀fà àbíyàwó ẹ̀rọ sọ́mi tó lè tó lè pàtẹ́kì bẹ́ ẹgbẹ́bẹ̀rẹ̀ òun yóò tó lápapà tó ìyàwó lọ́rin tí ma jọ súnà tó ti jọmọ̀ lọ́rin tó lè tẹ́ èwo ni ìyàwó lọ́rin gan nígbẹ́ mọ́ ìyàwó lọ́rin lè wọ́n tí a fẹ́ ìyàwó lọ́rin wọ́n ni pé ẹ kọ́kọ́ kọ lẹ́tà sí àwọn tẹ̀lẹ́bí àbí tó bá kọ́lẹ́tà wọ́n wá dá ìtàpadà fún ibi àtẹ́lù wọ́n wá lókè ẹ lọ mú obì iye báyìí wá kẹ́sì iye báyìí sí so ẹ wá dá ọjọ́ bá tó ìjì ìyàwó lọ́rẹ̀ ìwọ náà gbàlérò mẹ́ táwọn tó bá gbàlérò ni ní aláǹtí aláǹtí aláǹtí aláǹtí wà pípẹ́ aláǹtí wo aláǹtí méjì aláǹtí mẹ́ta aláǹtí mẹ́rin aláǹtí márùn-ún aláǹtì tó máa ń dákọ̀ lọrin òun ni wọ́n fi ọdájú ọ̀nà tẹ́lẹ̀ fún mún déètì ní pé aláǹtì yẹn lẹ́mọ̀ kà tó ní pé jímọ̀ ni wọ́n ti gẹ́rẹ̀ yìí òun ni wọ́n ti bẹ̀rẹ̀ àbí káfẹ́ láti alẹ́ alámìtì òun ni wọ́n ti bẹ̀rẹ̀ òun ló ti o sẹ̀pẹ́ kí ló sì ní òní sẹ́ńdé wọ́n ló wà láti bẹ̀rẹ̀ òun kàí tó kọjá lọ ọwọ́ àkàtà náà ó gbèlò èyí pọ̀ níwájú ọ̀sẹ̀ ìyọ́ka ó gbèlò aláǹtì wájú aláǹtì wájú agbẹ́mẹ̀ ọmọ alọ́ta ẹ̀kọ́ ìyàwó lọ́rin Síbà wọn ìgbọ́n mọ̀. Náà ìyàwó tó bá ti bí máa ìjọmọ̀ tó ọ̀fẹ́ náà ní ìjọba ìjọba tó máa ń ṣe gbogbo ẹ̀ ìjọba ìjọba tó máa ń ṣe ni. Sílò ìjọba ìjọba ìyàwó ti á bí máa ọmọ ìyàwó ìjọba ìjọba máa ń ṣe. Ìtàn pè níyàwó lọ ni mo sọ fún wa. Sẹ́gbogbo ìjọba ń sẹ̀ lónìí ó ti bí máa lọrin ti tẹ̀tẹ̀lẹ̀. Ìlọrin àná wọ́n èrè sí ìyàwó láì ìlọrin lórí ẹ̀kẹ́ láwọn níbi ilé kan ń ṣe lónìí yìí náà kò wá síbi tí ò sí ó kàn kó ìkàwọ́ fẹ́yàwó lọ́rin ma bá fẹ́yàwó lọ́rin ní ilé ìyàwó lọ́rin sàlàyé fún yíò ni àwọn pípa alẹ́gbà tó ti bí ma ẹ lọ lúgbì dáadáa kọ́tà àwọn olùgbé mọ́ ti pé ẹbá mọ́ fọ́nbọ́n wọn lé àwọn òfin ìfọkàndéyà yíò wọ́n sọ ń lé wọn ní méè mọ́ yíò ní pọ́ sí kí ní pọ́ lóyún náà tó bá rẹ̀ bí náà bá ti yàwó pọ̀rọ̀ wáyé ní bí wọ́n kì nǹkan bọ́ ní ẹrù ìyàwó kò ní rí kò ní ọmọ bí láti bìlí fún ọ nìyẹn kò kí léwé sí ìyàwó lọ́rùn ìyàwó lọ́rùn mo sọ fún yín ẹ̀wọ́n pé ìyàwó lọ́rùn mọ́ tó bá rí sí ìbéèrè wọn ni pé sáàbì rẹ béèrè pé obìnrin tó já sí pé ó ti ṣe máa ó ti wà ní ọmọ ó ti bímọ àbí wọn wá ní àwọn fẹ́ ṣe ìyàwó rẹ̀ séyàn lè lọ àbí sí obìnrin tó fẹ́ sí ìyàwó rẹ̀ náà tó lè lọ ó ti fẹ́ sí ìyàwó bá ti rí ẹni àwọn tẹ́gbẹ́ ti bí ma lóyún ìfẹ́ ìfẹ́ ti fi ọkọ́lé wọn ò fi wọ́n fúnra wọn wọ́n fi ma lákọ̀ọ́kọ́ mọ́kàn lé kó lé ọ̀nì lòdìbò sọ́dọ̀ rẹ̀ ó mẹ́lẹ̀ kejì ó mẹ́lẹ̀ kẹta ó mẹ́lẹ̀ kẹrin wọ́n á dá pé ẹ̀ẹ́dá ọmọ ilá náà ń bí ẹ̀ẹ́dá ló ìjọba wọ́n fẹ́ mú wọn kú níbi àgbà kò níwọ̀n tó gbogbo àwọn ìwà nípa ọdún ẹ̀rẹ́ ìdílé wọn ṣe àyè wọn ara wọn sọ pé ní òlédè èyí ó ṣe rú tó bá ti èyí ó ṣe rú ẹ̀ ti tẹ̀tẹ̀lẹ̀ wọn òjì wọn fúnra wọ́n tà fẹ́ lọ wọ́n tà wá ní yìí wọn á bí mọ mẹ́rin káàbí àwọn èyí tá wájú ní àwọn ìyá mi tá kó gbá wájú ní yìí tá ti kóbi wà bá kóbi wà láàkóbi àti láti yọ́nà fún wa tàbí sàdá kí wọ́n ní kíwáṣí lónìí èyí tí ò ní dìnnìyẹ mo fẹ́ ti yàwó fẹ́ wọ́n yàtọ̀ sáré wá sí ìfẹ́lẹ̀ ìwọ̀n òsì ìbẹ́ lọrin ìbẹ́ lùmí so méjì méjì jẹ́ pé sí fáyé pé wọn èdè ìzò ìgbìmọ̀jẹ́ tẹ́lẹ̀ wọ́n pé olóògbé náà fi ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ tí wọ́n bá bí ọmọ ní ọmọ dìná ni gbogbo ọmọ bá ló pẹ̀lú ara wọn dìná ni wọ́n ṣe ìjọba wọn kò fẹ́ tọ̀ wọn bọ̀ wá kápọ̀ ọmọ yòókù rẹ̀ mẹ́ta náà ń di ẹ̀ kó lọ wọ́n fẹ́ fún un kò níbi dìná ti ṣe nu kí gbogbo tó máa láti jọ náà yóò tẹ̀lé yóò wá di halali eléyìí ò ní arábìnrin wọn ṣe ọ̀dọ̀ àtàbájọ́ rẹ̀ rẹ̀ á ti kéde àlọ́ àmọ́ wọ́n ti tó ìgì wọ́n ti kọ́gbá ó ti sọ̀rọ̀ àti ó ti ogbé wọ́n náà àwọn ẹ̀sìn ìjọba ìsọ́mà kan ní ọgbọ́n ọ̀sẹ̀ lẹ́yìn òní ìṣòro kù lẹ́yìn ọlọ́wọ́ sí kẹ́rọ ẹ má ṣe ìṣòro ọlọ́wọ́ sí kẹ́rọ àlẹ́